إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد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 وكل مخدفة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار نعوذ بالله من ذلك ثم ما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba àlejò ọlá ọba tí ọpẹ́ tó tọ́ sí ayin Allahu Ta'ala ọba tó ṣe tó gangan ni ó ní ẹ̀yìn agbé títóbi fún Allahu Ta'ala torípò náà ló tóbi jùlọ. ayin olúwa wa lógo nítorí pé òun náà ló lógo jùlọ ọpẹ́ èyìn gbígbé títóbi àti gbígbé ògo fún ti Allah subhanahu wa ta'ala èyí tó jẹ́ àdáyẹnrí tó sì jẹ́ ẹ̀tọ́ fún Allah tó tún wá rúpọ̀ mọ́fẹ́ tí è ṣe tipátipá tó la fún Allahu subhanahu wa ta'ala lórí dídá wa sí àti ṣíṣẹ́ wa kù lérílẹ̀ pé a jẹ́ èèyàn ọlọ́run kò dá wa lẹ́ranko kódà kò dá wa láǹjẹ̀nú àbí kò wá dá wa léèyàn lásán èèyàn ṣá lórí ilẹ̀ ó ṣe wá ní mùsùlùmí àwọn tọ́lọ́wọ́n bá lékè ọlá ṣàlẹ́ṣà fún rárá rẹ̀ bí àwọn tí ó rújú rí òun rí tó ń ṣàánú lójú àkíyàmù abẹ́ Allahu Ta'ala kó mọ́ fi kèfèrí ṣe kèfèrí náà ká mo jẹ́rìí pé kò sí ẹnìkan tí ìjọsìn tọ́ sí ní ti òdodo àyàfi Allahu Ta'ala ọba tí ó pé méjì lélẹ̀ káfí mẹ́ta lọ tí ó sì bímọ tí ẹnìkan kò bí kò sí orogún fún Allahu Ta'ala bẹ́ẹ̀ ni kò sí ẹgbẹ̀rá fún o ní alágbára tó kápá o ní olùmọ̀ tó jẹ́ alámọ̀tán o ní ọ̀jọ̀gbọ́n tí ọgbọ́n rẹ̀ gọ̀ọ́ tí ọ̀hún àti ìmọ̀ ọlọ́run àti agbára rẹ̀ àti ọgbọ́n rẹ̀ kò sí ìpín lékún bẹ́ẹ̀ ni àdínkù kì í bá bó ti rẹ̀ kó máa ó ṣeé ṣe kárẹ́ lómi tí ó gbá a pé kò lè dínkù ṣùgbọ́n yẹ kó lè lékún bẹ́ẹ̀ ni ìbéèrè yẹn dáa yóò tó ọgbọ́n agbára ìmọ̀ òye làákàyè yóò mọ̀ lékún fún tó jẹ́ ẹ̀dá ṣùgbọ́n fún adẹ́dà kò lè lékún torí pé àlékún fún ẹ̀dá ìròyìn tó dáa ní ìròyìn ẹ̀yìn ni ṣùgbọ́n àlékún fún adẹ́dà ìròyìn àbùkù ni torí gbogbo tó bá lékún fún èèyàn lónìí aṣàfẹ́kù rẹ̀ lánàá ni sọ̀tánìkan wá ní agbára ọlọ́run lékún a jẹ́ pé ọ̀kan ó ń bẹ́nu agbára ọlọ́run tí ò ní tẹ́lẹ̀ tọwọ́ rẹ̀ wá tẹ̀ lónìí ló fi lékún nítorí náà ọlọ́run ọba qadirun ala kulli shay malaka wa hakim olọba alágbára olùkápá ọ̀jọ̀gbọ́n olùmọ̀ alámọ̀tán ahátọ̀lọ́hù kulla shay'in ilma kí ká gbogbo kan pẹ̀lú ìmọ̀ rẹ̀ kò sí tó lè jáde nínú ìmọ̀ sí gbogbo àgbálá ayé pátápátá kó máa jẹ́ olùfúnni ní ròdùnú pé gbogbo ẹni tó bá ṣe ti Allahu Ta'ala tó gbọ́ tó gbà yóò bójú rẹ̀ ọlọ́run ọba pàdé lóòjọ́ alìkìyàmọ̀ bẹ̀rẹ̀ láti inú sàárì ẹ tó bá ṣèdàkejì ẹ tó kọ sí ọ̀gbẹ́ sọ̀rọ̀ ọlọ́run tó ṣàyàkókò nàkí tó takú wọn lé tó lóun ò ní gbà tó wá rìnrìn tánkù lórí ilẹ̀ tí rìnrìn àgbèrè rìn àgbèrè irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run gbé òjíṣẹ́ lá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam láti kìlọ̀ ìyà fún pé tó bá kú sórí ẹ̀ láì túbá lórí ìmórogún pẹ̀lú ọlọ́run àìnígbàgbọ́ sọ́rọ̀ ọlọ́run yìí àánú ọlọ́run ò ní bá fún ayérayé pípẹ́ iná umar yóò ṣirkì bílá fàkọ̀dẹ̀ harọ́mà lọ́hù aléìbìlì jánnà wà máa onáà wà máa lè bọ́ọ̀lì ní ìnàmìnà sọ tọ́lọ̀ sọ́nù kùránì ọlọ́run kó mọ́ ṣe wá ní kéèkì yìí láíláí ọwá tọrọ ìgẹ́ àti ìgẹ́ fún aṣíwájú ẹ̀dá tí jẹ́ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ẹni tó jẹ́ kí irú ìjókòó ìta ajó lónìí ìjókòó wa tò ní ẹni tó júwe rẹ̀ fún wa tí ò fi jẹ́ káwọ̀ lọ wà nínú àwọn ìjókòó míì tí ń tún lọ lọ́wọ́ káàkiri kódà káàkiri àgbáyé pẹ̀lú ṣùgbọ́n tó jẹ́ ká mọ̀ pé irú ìjókòó yìí ló bá mu olóńtọ́ oní ànábì wa Muhammad sallallahu alaihi wa wa sallam laqad ja'akum alayhi harisun aleikum bil mu'minina ra'ufur rahim fa'in tawallaw fakul hasbiyallah la ilaha illa hu alayhi tawakkaltu huwa rabbul arshil azim bá nàbí ṣe rí nìyẹn ìkẹ́ àtọ́lọ́lọ́ kó máa bá àti àwọn ará alé rẹ̀ tí wọ́n máa ń pẹ̀lú àwọn sọ̀hábà rẹ̀ jẹ́mbà lébà kó máa dáwọ́ dó lérí àwọn wọ̀nyí kó kárí gbogbo mùsùlùmí àgbáńlá yìí pátá lẹ́yìn ilé àti gbogbo wa níjókòó tòní bẹ̀rẹ̀ láti ní tó ti yẹ ká bẹ̀rẹ̀ ká tó báwọn bàbá wa níbi ìmọ̀ ṣe máa tó ẹni tọ́lọ́wọ́ bá fi ètò ìdarí ìlú yìí tọ́lọ́wọ́ bá kó lé lọ́lásìkò yìí o ní àwọn bàbá wa kábíyèsí di ọba àró tí ó mú ọ̀fìyàmóyè abẹ́lọ́run ọba àlékè ọlá ọlọ́járí bàbá pẹ́ lórí dáadáa kádé kó pẹ́ lórí tí bàbá sómú kí pàtà ó pẹ́ lẹ́sẹ̀ kí rúkẹ̀ kó pẹ́ lọ́wọ́ kó jẹ títí títí kó di kíni kó dókíní lórí dáadáa ọba tí ń bá wọn tù ọlọ́run ní kí dàrú mọ́ wọn lọ́wọ́ in tí bàbá ìwà bojú wẹ̀yìn àbíwẹ̀gbẹ́ tí ó wà lóò níṣàlá àkùbárú mọ́ nǹkan mílù wọ́n mọ́ sí ọlọ́mọ ìsàdánwò fún bàbá ẹ̀sìn wọn ààyè tí wọ́n wà ní ayé ẹlẹ́gẹ́ ni ọlọ́mọ ya arahama rahim lásìkò tí wọ́n yìí ìlú ìyàmóye àwọn nǹkan mèremère tó bá ti ṣeré àmúnibí dáadáa ọlọ́njẹ́ kó máa wọ̀lú gbogbo àwọn ọmọ wa ọlọ́jẹ́ kí wọ́n máa ga nídìí dáadáa ìrọ́ mẹ́tíkà ya gbogbo àwọn ìjòyè wọn náà kí wọn náà a kí àwọn bàbá wa di chief imam nítorí ẹgbàkọ́ kí àwọn bàbá wa kábíyèsí nípa àwọn jẹ́ mùsùlùmí wà láọ́lá dáàlì bàbá kí kí wọn náà nílùú ilẹ̀ káàárọ̀ òjíire yìí tó tún pè ní kóòtù òjíire kìí ṣe kóòtù kóòtù kóòtútù òjíire yìí kò rọrùn láti jẹ́ mùsùlùmí àfẹni ọlọ́run bá ṣàánú ọlọ́run kó bá ní ṣe bàbá pẹ̀lẹ́pẹ̀lẹ́ akẹ́wà bàbá wa di chief imam ọlọ́run kò ṣe ńlá sáájú mọ́sàn wọ́n dèrò ẹ̀yìn mẹ́jọ wá ń sáájú wa yìí ọlọ́run jẹ́ kí wọ́n lè sáájú wa wà lìjẹ́nà bẹ́ẹ̀ wọ́n kó wa lẹ́yìn wà lìjẹ́nà rọ́pọ̀ nínú ilé mọ́mù tí wọ́n wà tí ní ọjọ́ alìkìyàmù àwọn ọmọ tí wọ́n kírun lẹ́yìn rẹ̀ àwọn ọmọ wà lìjẹ́nà lọ́wọ́ òṣèlérí mọ́mù bẹ́ẹ̀ ọlọ́run gbogbo àwọn ìjòyè mọ́ṣáláṣí fún abdul tam sílàdání àtàwọn àfáà oníwà sí nílùú àtàwọn àfáà kọ́ mọ́ ń kéwú àkí gbogbo àpáta nínú iṣẹ́ tó ṣòro jù láyé ni ọmọ kíkọ́ ní kéwú ìlófà tó yẹ pọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n lọ lé pé omi wọ́n bá dé àwọn ní èjókòó sí díẹ̀ torí pé ó béèrè fún nǹkan tá à ń pè ní consistency and constancy lédè ó béèrè fún ìdúnnímọ́ ìbásábà àti ìtẹpẹlẹmọ́ àìjẹ́bẹ̀ nǹkan tó èèyàn ń ṣe yẹn kò ní lé èèyàn ní ṣe àṣeyọrí ńlẹ̀ ẹjọ́ wà á dún nímọ̀ nǹkan tí ó tẹpẹlẹ mọ́ tí ó bá sábà rẹ̀ ẹ̀mìn àádùmìlò mórìlò ìpinnu tó ga ní àbá ọlọ́kọ̀ọ́bá ní ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìjẹ yín ìmú yín ìná àti ìlò yín ọlọ́kọ̀ọ́ ṣe ní rọ́pù yín ìrítọ́pọ̀lọpọ̀ fi lóòrùn ní kọmọ kí ó ní pé ó pé ìjẹ ó nira ìmú ó nira ìná ó nira ìlò ó nira àwọn abẹ́ fẹ́ yìí ọlọ́run jẹ́ kí kankan ó ní lára ya arhamar rahimin wa ya akramal kí gbogbo àwa elétò tò ní tọ́lọ̀ ní ká máa ṣe é bọ̀ látẹ́yìn ọlọ́run jẹ́ rẹ̀ mọ́wàá jẹ́ kó já wa nìkan ọ̀yà ìmọ̀ àwọn ọ̀yà kan tí wọ́n bá ti tóbi dáadáa wọn nìkan ní ọmọ dájẹ́ ọlọ́mọ tẹ̀yìn bẹ̀rù ọlọ́run jẹ́ kára àwọn ọmọ fi lé lọ títà àwọn ọmọ yẹn wá gọn tí ọ ju ilé lọ ìta nítorí rẹ̀ ṣe náà ni irishad alihidaya wal irishad falihidaya min indila wal irishad min alisinati rusul wal amdiya wal ìtọ́sọ́nà gangan kéèyàn ó gba tí ń bẹnu tíra gbọ́ ọlọ́run ló lè yùn ìnákàlá man hababta walakinna Allaha yahdi man yasha àmọ́ kájúwe ọ̀nà pé báyìí ni ọlọ́run ṣe wí báyìí ni ànábì ṣe ṣàlàyé àgbọ́yé àwọn pa ẹni ilé olóńbẹ báwọn òjíṣẹ́ lọ́lọ́run ní innaka latahdi ila sirati mustaqim tọ́lọ̀ ń sọ fánàbí olàwọn bá ń sọ pé ìdáyà yẹn yàtọ̀ síra wọn ìdáyà tọ́lọ̀ ń sọ fánàbí ò ní ni ìdáyà tó tawfiq tí wọ́n bá ní sọ̀rọ̀ kí wọ́n júwe ọ̀nà fún yẹn kéèyàn wá ṣe kò wal ká ṣàlàyé ká júwe ìtọ́sọ́nà náà ni èyí oníbẹ̀ fánàbí nísìn bẹ̀ fáwọn ọmọlẹ́yìn ànábì títí tó fi gbogbo àwọn àfá òní àti kálukú wa lè tọ́lọ̀ ní ọ̀dá fún wa nọ́ọ̀mà torí kan ó fẹ́ dàrú mọ́ wọn lọ́wọ́ wọ́n fẹ́ Muhammad sípò ọlọ́run torí kọ́lọ̀ ní ìwọ́n náà ń fi ìyàn mọ́nà alẹ́háàdì tọ́lọ̀ ń lò fánà bí bí máa na hidayatul bayan o hidayatul irshad wal bayan fa hidayatullah hiya hidayatul tawfiq o la fi máa bẹ̀ lọ́wọ́ ọba kọ́lọ̀ fi wá ṣe kò ń gẹ oríire alhamdulillahi alladhi hadana láọ́lá àdánàlá ààlè ìmọ̀nà bí ìbájú tọ́lọ̀ ló fi wá mọ́nà ìyẹn kéyàn ó ṣe kò ń gẹ́ oríire nù àtọ̀dọ́lọ̀ lè yóò ti wá àbí kéyàn ó máa bẹ lọ ní gbogbo ìgbà pàápàá torí ọ̀rọ̀ tánà bí sọ ní hadith abdullahi bin Mas'ud inna ahadakum la ya'mal bi amali ahli al-janna hatta ma yakunu èyí ò ní ìpáyà ní èyàn ò bímọ ṣiṣẹ́ àlìjẹ́mọ̀ lọ fá yóò kù sáátà yẹn ni pé yóò kù kékeré báyìí àbẹ́bí tí wọ́n á sọ fún sí kéré tó pé kò ní ju bí apá ẹran lọ dìrá yẹn ni ìgúnpá kan báyìí láti orí ọmọ níka àárín sí ìgbọ́ ìgúnpá ìgbóná pè ní dìrá ansa tí ó fi wà àlìjẹ́ náà tíra ó bàgbà wájú yóò bàbẹ̀rẹ̀ iṣẹ́ ọmọ náà yóò lọ wọ̀ náà

wa'budu rabbaka hatta ya'tiyaka al-yaqin ilé kejì náà ẹlẹ́ẹ̀kẹta ó ní ìdúnímọ̀dúà lújà fi dùá ikà látàdá àrọ̀já aka nítorí di ṣìfà àti ìdà òdàwà àdúnímọ̀dúà àmọ́ bẹ̀lọ́ ìlà rahmatillah N'anu fukọrọ gbogbo apápá olòṣì aláìní ni a ní bùkátà tí ọlọ́run ó máa bá wa gbọ́ ní gbogbo ìgbà kò sí ìta lè dágbọ́ ń bẹ̀ ọ̀kan èyí tó sì ga jù ní bùkátà ìmọ̀nà a wà máa gbogbo ìgbà pé kọlọ́run sọ minal nabiyina wa siddiqina wa shuhada wa salihin gbogbodíé olójú ọ̀nà yẹn ọlọ́run ṣàánú wa nítorí ìjọba àsìkò ẹ̀yin olùtẹ́sítì ní aláṣùnlé lẹ́ẹ̀kan sí akíra wa ní kíkí ti Islam pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh àkórí ọ̀rọ̀ wa tòní tí wọ́n ní ká yẹ̀wò ó the boundary between Islam and culture I think I got it kí ni ààlà tí ń bẹ láàrin ẹ̀sìn Islam àti àṣà káwá fi òwe ìṣe sí ṣáájú nílé ayé tá a wà lónìí kò ní rọ̀ wá lọ́rùn ká ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn láì ní mú ìròrí àwọn tí wọ́n sọ pé ò sẹ́sìn tàbí wọ́n sọ pé ẹ̀sìn wà ṣùgbọ́n ẹ̀sìn ò nípa kan pàtó tàbí ipa pàtàkì tó fẹ́ kó nínú ìgbésí ayé wa àìjẹ́bẹ̀ we are going to show our youth it's as if we are displaying to our youth that there is a disconnect between Islam and life yóò dàbí ẹni tí a ń sọ fáwọn ọ̀dọ́ wa lónìí wípé kò sí ìbáṣepọ̀ láàrin Islam àti ètò ìgbésí ayé gangan bẹ́ẹ̀ sì ni Islamu islam dinul hayat ìta sí pé Islam gangan ní ẹ̀sìn ìṣẹ̀ nígbà ń lò ìgangan tó ṣàlàyé ẹ̀ kódà apákanú àwọn olùmọ̀ sọ wípé al Islamu wà al-hayat gan Islamu gan lè ṣẹ̀mí ìgbòǹgangan lè ṣẹ̀mí ìdí nìyẹn tó yẹ pé bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ mú ọ̀rọ̀ wọn wá láti lè jẹ́ káwọn ọ̀dọ́ wọ̀nyí kí wọ́n lè mọ̀ wípé ònáka ìlà àkọtún nàdínà na dínihim wàlhàyà pé ìbáṣepọ̀ tó ń bẹ láàrin wọn Islam àti ìṣẹ̀mí torí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni ò kírun mọ́ ni wọ́n kọ́ ìṣẹ́sìn torí pé wọ́n ń wo Islam bí ẹ̀sìn àná tó ṣe wípé kò lè yanjú ìṣòro tòní àti pé kò tiẹ̀ mọ tí ń lọ lẹ́nìí gbèlè pé yóò dà sí ìtọ́pọ̀lọpọ̀ fi kú ònú Islam olùmíín sì ń ṣe ẹlòmíín wọ́n ń ṣe Islam yẹn nítorí pé bàbá wọn wà níbẹ̀ so kìí ṣe pẹ́sì yẹn wà lẹ́ni wọn mélòó mélòó àwọn tí ó kírun lónìí tó ẹ̀pọ̀ mọ̀ ọ́nà ni wọ́n nítorí kíni nítorí pé kò nígbàgbọ́ kírun tí kí yẹn ṣùgbọ́n bàbá kú kí ní ìsìn àwọn èèyàn mọ̀ sọ̀rọ̀ fáàtì jámọ̀ bá wọn kí wà innama al-a'malu bin-niyyat wà innama likulli imri'in ma nawa láti lè yanjú àwọn ọ̀rọ̀ yìí àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n sàlàyé pé kí ni wọ́n ń pè ní culture táàmù sí tààlẹ̀tú sí ah, àti tradition tá lè tú sí àtàkọ̀ọ̀lì wọ́n ní láàrin bí ìṣẹ́jú bí márùn-ún sí mẹ́wàá máa ṣàlàyé ẹ̀ wọ́n ní is an umbrella term which encompasses the social behavior institutions and norms found in human society as well as the knowledge beliefs, acts, laws, customs, capabilities, and habits of the individuals in this group no wikipedia ni mo ti lọ mú gbogbo àwọn ọ̀rọ̀ tí mo ń sọ wikipedia ni mo ti lọ mú wọ́n ni tẹ́ ń pè ní àṣà wọ́n ní ọ̀rọ̀ kan ni tó dàbí agbòòrùn tó kó sábẹ́ gbogbo tó ní ń ṣe pẹ̀lú ìṣe sí àwùjọ social behavior àwùjọ tàbí àwọn èèyàn ìkójọ wọn ìṣe sí mẹ́ institutions àwọn ìntà gbé kalẹ̀ gẹ́gẹ́ bí bóyá ilé ìwé ilé ẹ̀kọ́ tàbí ilé iṣẹ́ ìjọba kódà tó fi dé àwọn ilé ìjọsìn anon àti àwọn àṣà tàbí ìṣe táàrí ní àwùjọ ọmọnìyàn tó tún kó sínú ìmọ̀ wọn ìgbàgbọ́ wọn àwọn iṣẹ́ ọwọ́ àti iṣẹ́ ọnà òfin ìṣesí bí àwọn èèyàn ṣe lágbára sí ní àwùjọ yẹn wọ́n ní ìta ń pè ní àṣà yìí ó mọ̀ ń sábà jẹ́ ń tá ti ṣàfihì rẹ̀ sọ́dọ̀ àwọn ikọ̀ àwọn èèyàn kan Well, any culture impacts all that an individual does, regardless of whether they know about it. Àṣà yóò máa ní orí pa lórí gbogbo nǹkan tí ọmọ èèyàn ń ṣe lórí ilẹ̀, kódà kí wọ́n mọ̀mọ̀ nípa ẹ̀. Ṣùgbọ́n mi ó ṣe ń sọ̀rọ̀, gbogbo ìṣesí wọn ní àṣà àti ṣe ìlú wọn tàbí àwùjọ wọn yóò máa ní ìlapa ń bẹ̀, a máa rí ń bẹ̀. Eléyìí máa ń ṣẹlẹ̀ oríṣiríṣi ìran a mọ̀ rí ìṣe sí àṣà wọn nígbàtà bá tó déwájú àmọ́ ìṣàlàyé ẹ̀ women's acquire culture through the learning processes of enculturation and socialization anyway ẹjẹ́ kí n gbé èyàn jùlẹ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ nípa àṣà gangan tá ń pè ní anthropologist àwọn ní culture is considered as a central concept in anthropology encompassing the range of phenomena that are transmitted through social learning in human society. ìtàǹgbé ní àṣà ọ̀rọ̀ kan gbòógì ni o tó jẹ́ pé ó rọ kí ká gbogbo nǹkan tí àwọn ọmọ ènìyàn máa ń mọ̀ tí wọ́n sì tó máa ṣe gíní tí wọ́n máa fi kọ́ àwọn ọmọ wọn láti ìrànkàdé ìrànkèjì bẹ́ẹ̀ bá wọn ṣe sọ àwọn náà sọ bẹ́ẹ̀ nítorí àsìkò àwọn onímọ̀ àwùjọ sociology àwọn ní culture is the sociological field culture can be defined as the ways of thinking ìtàwọn ń pè ní àṣà ní ọ̀nà tá ń gbà ronú torí bàbá bá ń ṣàlàyé ọ̀rọ̀ yìí ni mo fi kọ́kọ́ mú àwọn ọ̀rọ̀ yìí wá ọ̀nà tá ń gbà ṣe kí ni tá ń gbà ronú tá ń gbà wòye the ways of acting ọ̀nà tá ń gbà ṣe kan ìṣesí wa and the material objects that together shape a people's way of life àti gbogbo àwọn nǹkan tí ń bẹ láwùjọ wa tá a lè fojú rí tó jẹ́ pé òun ló wá kóra wọn pọ̀ tí àwọn èèyàn tí ń lo ìgbésí ayé wọn lọ́nà kan àbí lọ́nà mi màá má pẹ̀rẹ̀ kan wá ní ilẹ̀ ẹgbó níbi tí bí bá pọ̀ sí ìṣesí wọn igbó tó wà nílẹ̀ yẹn àtàwọn igi yóò ní nínú ṣe sí wọn bẹ́ẹ̀ sì ni àwọn ilẹ̀ aṣálẹ̀ tí ò sí igbó tí ò sí igi ìṣe ibẹ̀ yẹn yóò yàtọ̀ àṣà wọn yóò yàtọ̀ màá má pẹ̀rẹ̀ kan wá ni mo sọ èyí tó bá wọ̀ yóò gbogbo bí ní pàdánù kò sí tójú mọ́ pàlọ́wọ́ ju ó ti di àṣà wọn kí ló wá fa àṣà yẹn nítorí ibi tí wọ́n ń gbé wọ́n ní bùkátà sí ọ̀pá yẹn bóyá láti fi darí màálù tàbí láti fi ṣe kí ni láti fi wá oúnjẹ fún ẹran wọn tàbí láti fi pa nǹkan tó lè ṣe wọ́n ní sùtà bí ejò àbí nǹkan mẹ́tò bá yọjú sí wọn ìyẹn ṣẹlẹ̀ bí alayhi salam nusratu tọ́ha wọ́n mọ̀ sí ní kàbí yàmí ní Musa Emi ní bẹ lọ́wọ́ rẹ̀ ọ̀tún ìrẹ Musa yíya a mọ́ rọ̀gbọ̀kú lé lórí wàá ṣùbí àlàgọ́mọ̀ mi mọ́ fi já ewé mi kí ló tẹ̀lé ààrìbùn ókùrọ̀ mo tún wá láwọn nǹkan míì tí mo máa fi ṣe kẹrí pé ó yàtọ̀ sí ẹni tí èé ṣe darandaran owó onímọ̀ mọ́pàá káàkiri jẹ irú aṣọ tẹ́ẹ̀rì wọn ti tẹ́rì kí àwọn òní wọ bàtà irú aṣù tí mo wọ̀ bàtà rọ́bà bí búùtù ni wọ́n wọ̀ nítorí ẹ̀gún àti gbogbo nǹkan tí wọ́n mọ̀ fẹ́ tẹ̀tẹ̀ tí wọ́n bá sì wá sí inú mọ́ṣáláṣí tí táìsì wà yìí ẹsẹ̀ wọn ló ṣe fọ́ ẹ̀rì tí wọ́n bá fọ ẹsẹ̀ yóò ní àwọn amọ̀ wọ́n ó ṣe bí tẹ táìsì yẹn ni àwọn ò ní ìwò kó dọ̀tí àwọn bá wà nínú ìlú láọgbá ah, sójú ẹ̀fọ́ ni wà lẹ́ojú rẹ̀ òfọ́ in tí wọ́n rí yẹn kò kán kò ní ronú lọ́bẹ̀ ó ní ọ̀rọ̀ táwọn ilé sọ pé àwọn oní sociology sọ pé the way of thinking ọ̀nà táǹgbà ronú kò lè ronú lọ́bẹ̀ láyé àwọn aláwọ̀ amómọ́ máa lò torí pé kò ní rántí pé ẹsẹ̀ òun dọ̀ sí ó dàbí ọ̀rẹ́ wa kan ó ní ó kọ́lé fún rẹ̀ ó sì ní tọ́ílẹ̀tì ó ṣe ilé ìyàgbé aláwo sí ṣùgbọ́n ní kèéwù gbé ó ní o ah! ń sọ fún mi nípa àà ah, ìgbẹ́ inú ní kó tiẹ̀ tó kó lè tó máa ń dùn mọ́

torí pé bó tilẹ̀ jẹ́ ká lọ oko gan ṣùgbọ́n ní oko iṣu tá a ti ro tó mọ́ lálọ́ má dà tá gbẹ́lẹ̀ sí tábọ̀ sáàrin iṣu iṣu tó ti bù ẹnì kankan onímọ̀ pa wà bẹ́ẹ̀ tí ó ní tí kò kó bá kàn sí lára àti iṣu òdògùn láti kéde ní ìwọ́gbó kankan rí ṣọ̀gbà tí wọ́n dáwọn ìlú kan wọ́n kàn wọ́n tó gbọ́mọ̀lá kò dí ni wọ́n ní ọ̀nà wà bẹ́ẹ̀ sá so kọ́lọ́run ó sàánú irú àwọn tó ẹgbẹ́ orí àtàn wọn máa ń ṣú sí ẹ̀rí pé wọn ìgbẹ́ kíákíá ni wọ́n máa yàgbẹ́ tán láàrin 30 seconds torí pé àwọn èèyàn ní káìsá ló ń ṣú mẹ́ ń pàápò òbí àgójì lọ kò lè dàbí àṣà imí sísú tiẹ̀ kò lè dàbí ẹni tó ṣe wípé ìfọ̀kànbalẹ̀ ní bí yàgbẹ́ òun lè máa lo 3 minutes lórí imí torí pé kò sẹ́ni tí ó lè mẹ́ ìmọ̀ bóyá agbọ́kíní yé díẹ̀ mo fi ń sàlàyé ọ̀rọ̀ tí àwọn oní sociology tí wọ́n sọ ní o nípa bá ń pè ní culture wọ́n gbogbo àwọn nǹkan wọ̀nyí olómọ ń sọ bí àwọn èèyàn kan yóò ṣe máa ṣe ní àwùjọ tí wọ́n ọlọ́run ọ̀rọ̀ tó pọ̀ tí wọ́n sọ wọ́n ní culture kan the either of two types non-material culture or material culture wọ́n ní non-material culture àwọn nǹkan táà lè fojú rí tó sì jẹ́ àṣà wọ́n ní the non-physical ideas that individuals have about their culture ìròrí rẹ nípa àṣàlú yín including values kí la pàtàkì belief system kí ni àwọn ìgbàgbọ́ wa ẹ́ nígbàkan tẹ́lì gbọ́njú bá lọ́yọ̀ wọ́n ń pe kìníkan ní olóde bí ní súsì jí máa súsì wọ́n gbà pé ó ṣàkántà ń pè ní ṣànpọ̀nná olómọ ń wọ́n wá sọ pé téèyàn bá dárúkọ ṣàǹsànpọ̀nná yóò bínú sí kí níyàn ó mú èèyàn kí níyàn náà ń pè ní gbóná gbà yìí kàkà táwa sọ pé já ni olóde ti dé ó torí pé wọ́n ti àṣà àti wọ́n ti wà náà ní wáyé pé tá a bá ti lọ dákọ̀ o ìgbóná yẹn àwà ní olóde ni o àwọn tí wọ́n ń sin òòṣà yẹn wọ́n wà bọ́ sí gboro wọ́n wà kún ẹfun ó mọ̀ fún ẹfun sí gboro pé títàpàná kó mọ́ bínú mọ́ ẹ̀rì pé nígbà yẹn àwọn àgbàlagbà kíríkà wà tẹ́ ń pè ní ṣàká ìsásá tàbí ìsàká yóò wà lójú ìfẹ́ dárúkọ pléyà nàìjíríà kan tó pọ́pùlà nígbà kan gòkípà ni ó wà lójú ẹ̀ kí ní a máa di ẹlòmí ìgbésí a máa lọ ahọ́n ẹlòmí tí ò ní lè sọ̀rọ̀ kó tó di pé àwọn onímọ̀ ìjìnlẹ̀ wá gbé abẹ́rẹ́ àjẹsára wá tí gbogbo àwọn èèyàn wá ń gba nọ́mbà ẹ̀ràn tí ń gbà kan ẹ̀tọ́jú orí yín bá ti lé lọ́mọ ogójì ọdún sókè ẹ lọ tò bóyá nílé ọba láàfin tàbí ní skúù kìní ẹ̀wọ́n àmọ́ tó ẹ̀wọ́n àmọ́ títí lágbàjá nọ́mbà ní ìsìn tó rẹ̀ pé ní ìsìn abẹ́rẹ́ ń kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ kì ní ìgbóná yẹn abẹ́rẹ́ àjẹsára yẹn ló lè lọ àwọn ọmọ òde òní tí wọ́n bí sílùú yẹn sìn kò sí tó ń jó lóde lọ́dọ̀ wọn kò sí tó jẹ́ kẹsàn-án torí kí ni in tí wọ́n bá kí ní yẹn ò tún sí mọ́ ẹ̀rì bẹ́ẹ̀ kí ni yẹn tún ní nǹkan ṣe pẹ̀lú ìgbàgbọ́ tójò bá rọ̀ ń ẹ̀rọ ọmọ bàwá pé Ṣàngó bínú wọ́n ní àgbọ́dọ̀ fọwọ́ gbé òjò torí pé tàbá fọ́ gbójò tí Ṣàngó bá bínú ó lè pa wá àti gbọ́dọ̀ jókòó sórí odó torí ìbẹ̀rù Ṣàngó so àwọn kí níwọ̀n yẹn ní lápá ní mẹ̀wé agọ́ yìí bẹ́ẹ̀ náà ni àwọn ìlú míì nígbà kan wọ́n ní Ìlẹ̀pá o ní ìlú àwọn òkú torí náà táwọn èèyàn bá ti kú àwọn èèyàn gbà pé òkú yẹn ti lọ sí Ìlẹ̀pá kódà lè nígbà pé ìlú kan jẹ́bẹ̀ nígbà wọ́n ní tí bá débẹ̀ wọn a máa tajà ẹni tó bá jẹ́ òkú téèyàn mọ̀ rí wọn ni yóò wà á kọ́yìn sí ìyàn pé téèyàn bá láyà kí nǹkan kó ọjà yẹn kò ní béèrè owó pé ṣùgbọ́n bá jẹ́ ìpéyàn ò mọ̀ yóò máa bá yóò máa tajà lọ wọ́n ní wọ́n gbà túpà ìwọ̀n bóyá gbọ́ sí níye wọ́n ní ilẹ̀ pa ìlú àwọn òkú wọ́n tún nígbàgbọ́ pé òkú a máa wálé bóyá lóòjọ́ àlàmísì nígbà kan rí pé ní sán máa gbé sàárà wa mọ́sáàsí òjò àlàmísì kan ní ọmọ gbé wá ni mo béèrè àbí mo béèrè pé bàbá wọn ní torí pé àwọn òkú ń wá làwọn fi ń ṣe sàárà fún wọn nígbà kan àwọn kan máa ń fó oúnjẹ sísè ilẹ̀ nù lé wọ́n torí báwọn òkú ó wà lé kí wọ́n lè rí nǹkan jẹ ó ti ní nǹkan ṣe pẹ̀lú kí ni ìgbàgbọ́ ìgbàgbọ́ yìí ó wà á sọ bá ṣe máa wòye bí ìgbésí ayé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́kùnrin wa ní àgbọ́yé rẹ̀ torí náà àṣà lọ́dọ̀ àwọn èèyàn wọ̀nyí àti ṣe ó ní ń ṣe pẹ̀lú ẹ̀sìn náà ó sì ní ń ṣe pẹ̀lú gbogbo ìṣe sí ìwọṣọ ni ìsọ̀rọ̀ sí ni ìṣèmọ́tótó ni gbogbo ẹ̀ ní àṣà sọ kódà lónìí àwọn àjọ orílẹ̀-èdè àgbáláyé bàmọ̀ sí United Nations látara ọ̀kan nínú àwọn àjọ tí wọ́n dálẹ̀ bàmọ̀ sí UNESCO wọ́n sọ̀rọ̀ nípa àṣà wọ́n sì sọ̀rọ̀ nípa dídáàbòbò àṣà pé atọ́rọ̀ bá débẹ̀ máa sọ ẹ rí pé ní Òṣogbo ibi tí wọ́n ti ń bọ Ọ̀ṣun ni wọ́n pè ní Ọ̀ṣun group àbí is now a United Nations monument igbó tó wà ńbẹ̀ nìkan ò lè mú àdá gé odò tó wà ńbẹ̀ nìkan ò lè lọ kó pa ẹja ẹyọ kan ẹ̀wọ̀n ni ó kú sí torí pé wọ́n ní àwọn United Nations àjọ orílẹ̀-èdè àgbáyé wọ́n ti ṣe gíní wọ́n ti sọ di United Nations monument UNESCO ti mójú tó gbogbo ayé ló níbẹ̀ ní ìsìn nínú tó fa ìṣòro àwọn Taliban ní Afghanistan yẹn kí nìkan náà èrè Buddha tó ti wà nílùú wọn látọjọ́ tó ti pẹ́ tí wọ́n fọ́ dànù wọ́n sọ pé ọ̀kan nínú United Nations Monument lẹ́tà jẹ́ ìyẹn ni àṣà kan tí gbogbo ayé ń wò bá ṣàrí ẹ̀fọ́ dànù ó wà nínú ìdí tí wọ́n àwọn ìjọba west tí wọ́n fi gbógun tì wọ́n kìí ṣe àwọn nǹkan yòókù tí wọ́n sọ yẹn nìkan ìyẹn gangan wọ́n fi méjọ wọ́n sí ó wà bẹ́ẹ̀ débi ká rí àwọn àfáà tí wọ́n ṣe fátúwá pé kò yẹ kẹ́ ń fọ́ èrè búdà yẹn sọ́dọ̀ wọ́n dẹ̀ mẹ́rin wá bílẹ̀ pẹ́rin wọn ò lẹ́sẹ̀ lẹ̀ ní ẹ̀rí tí wọ́n mú wá ní pé eré yẹn ti wà ń bẹ̀ kánà bí gan tó dáyé àwọn sọ̀ábà ló sì mú ẹ̀sìn wá Afghanistan àtàwọn tàbíìn tó bẹ́ẹ̀ kó yẹ kí wọ́n fọ́ èrè yẹn ni wọ́n bá ti fọ́ gbà yìí ṣùgbọ́n èsì tó rọrùn ní pé eré yẹn gan tẹ́yìn tó bá rí ẹ̀mọ̀ pàwọn sàbẹ̀ ò lè fọ̀ kìí ṣe tẹ́yìn ó yọ àkéjì eré tó ga ju ọ́pì àlọ́ tó dẹ̀ jẹ́ concrete stone kò dẹ̀ sí ìsí technology bombing láti ṣe kínámọ́ pé explosive tí wọ́n lò láti destroy ṣùgbọ́n ṣàlàyé pé ọ̀rọ̀ àṣà ẹ̀ṣẹ̀ nǹkan odidi ilé ìjọba ilé iṣẹ́ ìjọba kan níjọba orílẹ̀-èdè kọ̀ọ̀kan lágbàlá ayé gbé kalẹ̀ nàìjíríà sì kú ministry of culture and tourism ilé iṣẹ́ ìjọba tó ń gbójú tó ètò àṣà àti ìnàjú táńpẹ̀ tourism fẹ́ káàkiri lè mọ̀ pé ọ̀rọ̀ àṣà ń tẹ́ ní ká sàlàyé sọ̀rọ̀ ìtìjọba ni wọ́n tún ní àwọn àṣà tó ti fẹ́ parẹ́ lẹ́tọ́sù revival wọ́n ní ẹ jẹ́ ká tún jí dìde ní àwọn ìlú lẹ́ẹ̀kìrí kí ọ̀pọ̀lọpọ̀ ìlú tẹ́ mọ̀ lánàá sí ìlú Islam ṣùgbọ́n ní jẹta àwọn èyí ṣe ìlú Islam àwọn nǹkan jẹta yẹn àwọn tò ní fẹ́ dá padà láti lè rọ́pò ti tó jẹ́ Islam lọ́pọ̀lọpọ̀ àwọn ìlú ní abẹ́ kíni ní abẹ́ àṣà ni abẹ́ àṣà ọlọ́pù ṣàánà lẹ́yìn bá ti ṣàlàyé eléyìí díẹ̀ pílẹ̀ pọ́rọ̀ pọ̀ lábẹ́ rẹ̀ a wà tẹ̀síwájú lọ sí táwọn àfà sọ àwọn àfà ní alẹ́ àádá ìbá ń pè ní àṣà ìyàlì òmúrù láti ìtàdùn náà على القيام nẹ́ẹ̀sì الناس على القيام بها في المجتمع. ní tí mo ṣàlàyé lẹ́ẹ̀kan ni àwọn alámọ̀rí kan tó ṣe pé àwọn èèyàn ti bá sábà nǹkan náà nínú àwùjọ àó dínà àìláàtìn wà màjìmọ̀ àti mọ̀hádàdì ẹ̀rì wọ́n ní tàbí tàbí nínú ìtàlẹ́pẹ̀ ní bí àdúgbò tàbí àkójọ àwọn èèyàn nínú òlú fàíyà kàlìkọ̀wáì aláti tàbí sùhá tàbí sùhá wà kìtà àbàtùhá min kíbàlì àṣàhásí mọ̀ayẹ̀ni wọ́n ni ó dà gẹ́gẹ́ bí àwọn àlàkalẹ̀ alìkọ̀wáì àwọn tí mo pé àlàkalẹ̀ tàbí àwọn òfin èyí tó ṣe wípé ó ti pé ní sísọ ó sì ti pé ní kíkọ láti ọ̀dọ̀ àwọn èèyàn kan tí a ṣàdáyanrí wọn hatta yakumul akharuna bi tatbiqiha wal iltizam biha débi pé àwọn míì yàtọ̀ sáwọn tó wá dá àṣàyẹ sílẹ̀ àwọn náà wà ṣe kí ni wọ́n máa tẹ̀lé wọ́n sì tẹ̀pẹ̀lẹ̀ mọ́ màá mú àpẹẹrẹ ẹyọ kan wá àṣà ìdáná níbi ìgbéyàwó nílẹ̀ Yorùbá àna dídá láti ṣàlàyé ọ̀rẹ́ tabaka Quran láti bẹ̀rẹ̀ dópin

níjọ́ garawa ní ìsìnkọ́ rọ́bà wọ́n sọ̀rọ̀ ẹja gbígbẹ kí ni wọ́n tún wọ́n sábà sọ óbì yà iyọ̀ àwọn èèyàn jẹ́ nǹkan tí wọ́n bá sábà wọ́n abẹ́ bẹ̀rẹ̀ lónìí ṣé ráìsì òfikún lónìí ṣé kò sí ìdébí tí wọ́n ti wọ́n bá ráìsì torí mo lọ lé àrí nílé ẹnìkan tó fẹ́fẹ́ àwọn wọn fún wa lì nínú nǹkan ìdáàdà kìí pé tí wọ́n fẹ́ ṣe níjọ́ ọgbéyàwó àpò rẹ̀ sì kan wà ń bẹ̀ garawa òróró ti wà ń bẹ̀ ìyẹn ni rọ́bà òróró ó ti wà ń bẹ̀ ẹ́ ewúrẹ́ tẹ́yìn rẹ̀ gbagbá ó ti wà ń bẹ̀ mo wá ń ṣàlàyé fún àwọn èèyàn pé àwọn ọmọ tá bí ní tí wọ́n bá àpò ìrẹsì òróró nínú nǹkan ìdáná nígbà táwọn náà bá wá dàgbà wọ́n láṣà wa ní ìṣe wa ní báwọn bàbá wa ṣe ń ṣe bọ́nù wọn ò nímọ̀ pé kò sí bẹ́ẹ̀ o lọ̀rọ̀ bàbá yìí sọ pé yóò dàbí nọ́sù ni ọ̀rọ̀ tó wá nìyẹn tọ́pẹ̀ nọ́sù ha wa kìtàbàtà ó sì ti parí wọ́n ti kọ́ bó àwọn aláwà mọ́ sọ ní ìgbẹ̀ẹ̀kà kò sì rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o àwọn èèyàn gbà pé mo ṣe rí ìlú gẹ́gẹ́ bí àwọn aṣọ tá ń lò lónìí àwọn aṣọ kan wà tí wọ́n lò lánàá tí ò sí mọ́ lónìí tó sì jẹ́ pé òun gangan láṣọ òun gangan lẹ̀wù tó jẹ́ pé bá a bá lónìí a rò pé òun ní àṣà èyí tá bàbá wa ṣe kí ni tí wọ́n ń lò tẹ́lẹ̀ tí ó sì rí bẹ́ẹ̀ àpẹẹrẹ tí màá mú wá kó tó di pé àwọn ọ̀dọ́ tún ti padà sí fẹ́ máa lo aṣọ tí ń pè ní sofé ìyẹn ni aṣọ tí ò kanlẹ̀ ẹ̀rì pé tí èèyàn bá wọ ṣòkòtò tí ò kanlẹ̀ tó bá jọ́kùnrin àwùjọ ó sì fojú láì fi wò ṣùgbọ́n tẹ́ bá wo Awólọ́wọ̀ Akíntọ́lá Azikwe Eh, sàdáúná nígbà tí wọ́n lọ ìlú tí wọ́n lọ sọ̀rọ̀ òmìnira orílẹ̀-èdè nàìjíríà lọ́dọ̀ ọba ìlú ta ní ṣòkòtò rẹ̀ sọ̀kalẹ̀ ojúgun kò sí torí pé kẹ̀ǹdẹ̀ ní ọwọ́ gbogbo ṣòkòtò wọn òkè òkè ló wà àwọn èèyàn ti lọ làjú nígbà yẹn àwọn gbajúmọ̀ àwọn lọ̀mọ̀wé because they are lawyers they are ṣùgbọ́n gbà tó yá ẹni tí ó bá wọ ṣòkòtò tí ó kanlẹ̀ tí ó délẹ̀ àwọn èèyàn sọ pé kí ni àṣà tó ń fojú láìsí wù tó fi hàn pé àṣà náà ṣe kí ni ó ń yí oyin sọ̀rọ̀ àbáyìí ni mo ṣàlàyé débẹ̀ o a sì máa wo ìdáná tí mo ra mú wá kékeré yẹn ogójì iṣu mo fẹ́ bèèrè lọ́wọ́ ẹ̀yin gbogbo ẹni tó bá ti lé ní ọmọ àádọ́ta ọdún nígbà tó wà ń kékeré ìjógójì iṣu ṣé ipò tó wà nígbà yẹn ló wà lónìí tí ó bá ní èmi nígbà tí mo wà primary school ogójì iṣu ò ní mílì ní ọ̀dọ̀ wa lọ́dọ̀ bàbá mi torí pé iṣu tá a wà lóko tá a sínú ilẹ̀ nígbà tí iṣu bá pọ̀ lẹ́yìn tá a ti kó jọ tó ń hù tá a tún fọwọ́ kan dànù a gbàgbé òní àdímọ̀ bí táa ṣe gíní tàkò sí nígbà tó jò bá rọ̀ ní ó tẹ̀mọ̀ ṣe gíní ní òmò ọ̀hún a jẹ́ pé lọ́nà yẹn ogójì iṣu ò nítumọ̀ wọ́n fi ṣàṣẹ ni ṣùgbọ́n lọ́nà ogójì iṣu ti dowó ni wọ́n fi ní kéèyàn wá dáná ogójì iṣu tẹ́ yóò mọ̀ sọ pé tó bá ní nẹ́ẹ̀sì àóṣe tẹ́lẹ̀ ìwọ gan fúnra bàbá ní ẹ̀gbọ́n bàbá ní àbúrò bàbá ní kò í ṣowó kò jẹ́ nǹkan kan ṣùgbọ́n ṣùgbọ́n àwọn èèyàn wá mú kókókó pé àṣà wa nìyẹn a mọ̀ ní ìtàfà yìí ṣàlàyé fún wa nìyẹn nítorí ìjọba àsìkò ẹ jẹ́ kí n kúrò ń bẹ̀ ó ní wàtàkọ́ọ̀lì ṣùgbọ́n tó ń pè ní tradition ìṣesí ìyà ìrìntì fi mujtama'i mundu fatrati tawila min az-zaman àbá ní tó ní tradition ìṣesí òun ni ìtìkọ̀dá àwọn àdìsọ́kàn wa sùlùkìyà àtàtí àwọn ìhùwàsí táà ti ṣe kí ni mùtàwárán fàtà jogún rẹ̀ mìjíìlè látàwọn ìran ìran kan sí ìran míì nínú àwùjọ láti àsìkò tó ti pẹ́ tàbí láti ìgbà tó ti pẹ́ nínú àwọn àsìkò àwọn èèyàn wá ń tẹ̀lé nǹkan yìí bí ṣáàtì fìtìrí wàtọ̀bìrì fi nà ṣáàtì ìm àfá wa ní àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí lo nǹkan wọ̀nyí nínú àdámọ́ wọn àti nínú òṣèṣe wọn gbogbo ẹbí pátápátá àti gbogbo àwùjọ ni wọ́n ti wá ní àwọn nǹkan tí wọ́n ti là yìí tí kálukú ń tẹ̀lé tí wọ́n pè ní àṣà wọn ọlọ́pùpù ní àgbẹ̀yẹ ọ̀rọ̀ rẹ̀ ìyẹn nítorí àsìkò ó sì lè jẹ́ èyí tí ò dáa báwo la ṣe wá fẹ́ mọ àṣà tó dáa àtàṣà tí ò dáa máa fún yín lápẹẹrẹ àwọn ìran kan wà Nàìjíríà tẹ́lẹ̀ ní ọ̀bàbí àwọn ṣe ń ṣe dìde téèyàn bá lọ́rẹ̀ tó bá yẹ́ èyí ó dìlè yẹn ti wá kí ọ̀rẹ́ èèyàn yẹn tó jọ́kùnrin ibi tó jìnà ló ti wá tó wá sùn lọ́dọ̀ rẹ̀ ìyàwó rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ ló sùn mọ́jú ó sùn ti ìyàwó rẹ̀ mọ́jú ni ìwá ṣàtà àṣà bí tó rẹ̀ di àgbègbè òdún wọn ti ṣe kán ìrù ìdí gbogbo bí ọgbọ̀n ọdún sẹ́yìn àṣà yẹn wọ́n ṣe ń lò bẹ̀rù ní ìwà mọ̀ bóyá wọ́n ṣe ń lò nìsẹ̀ ṣùgbọ́n bá tí ilé àṣègbò bí ọgbọ̀n ọdún sẹ́yìn wọ́n ṣe ń lò ọ̀rẹ́ rẹ̀ lọ kí látẹ̀yìn òdì ló ti wá yóò kúrò nínú yàrá rẹ̀ fún ọ ìyàwó rẹ̀ yẹn ìwọ̀n ló sùn tì mọ́jú tó bá náà ní sùn ìyàwó rẹ̀ yẹn yóò wá bínú nígbà sí o pàtàkì àlejò tó ṣe ọ̀yìn torí nínú àṣà àwọn ìròrí wọn ni wípé ìwọ òsí lọ́dọ̀ obìnrin ti ẹ òtútù tálẹ̀ yóò pa ọ́ òun wá fi fún ọlé gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tó ń nífẹ̀ẹ́ sí ọ tó ń sì fẹ́ràn rẹ lọ́sùn ìyàwó lọ́dọ̀ tí wọn ó dá àṣà àwọn orílẹ̀-èdè bí ń bẹ àtàwọn ìran bí ń bẹ kódà ní Nàìjíríà yìí ṣùgbọ́n bí tó ti rinlẹ̀ jù ní bí India ṣáà àwọn àwa máa gbéyàwó ni àbí àwọn ògbéyàwó àwọn ń gbé ọkọ ní. gbogbo ìjọ sọ pé wá dáná obìnrin ò rárá obìnrin ni ó lọ dáná ọkùnrin ẹ sanwó orí ìyàwó rárá obìnrin ni ó sanwó orí ọkọ aṣáájú wọn ni lọ́dọ̀ tí wọ́n bí sáṣà tó dáa ni a ní ò dáa lọ́dọ̀ tí wọ́n kọ́ àṣà tó dáa ni ìrẹ́ tí mo sọ lẹ́ẹ̀tọ̀ yẹn náà tátà tó dáa ní lọ́dọ̀ tí wa àwa lè ní òdá lọ́dọ̀ tí wọ́n kọ́ ó dáa àwa jẹ́kọ́ rẹ̀ wọ́n sùn tìyàwó wa ń kọ́ ó lè yàn bú ni wá yàn burúkú làwa lọ́dọ̀ tí wọn ìgbà tí mo lọ sáàf nílẹ̀ Ìgbò nínú tó bí wọn nínú jù ní kéèyàn lọ kí wọn kí wọ́n fún yàn lẹ́mu àtòbí kéèyàn má mẹ́mu yẹn wọ́n bà kó níbi àwọn tó ń tẹ́ tí mo ti sáàfù mo padà ṣàkíyèsí ní àwọn local government kan bí ọ̀jí river àtàwọn bòmí pé ẹmu ó rọrùn láti rí ẹmu mu ju kéèyàn rí omi mu lọ kálò tẹ́tẹ́ ń sìn ẹ́ tètè rẹ mu mu ìbá local government yẹn logo rẹ̀ àríkà ìkíní àmì local government yẹn ìjọba àbílẹ̀ ẹni ẹni tí ń dá ẹmu lórí ọ̀pẹ kìí ṣe tí ń kọ ọ̀pẹ ò bàbá lọ fún endurance strike. ní káàpì ìrìn kan wà táàmù rìn tí a bá tí ó bá ti kù díẹ̀ tààkù camp ní ojú ọ̀nà ẹmu lèyàn ń rí tí wọ́n gbogbo ẹmu ẹmu ẹmu o kẹfì rẹ̀ gbẹ àfìgbàta tó wá rí àwọn omi ìṣẹ̀lẹ̀ rúkọ̀ kan lára pátá tàà rí mu ààrẹ èèyàn fún alómi ẹmu ni wọ́n náà sí àwọn àṣà tí wọ́n nìyẹn torí náà bẹ́yìn ọba ṣe gíní tí ò bá wá mú ẹmú yẹ èèyàn burúkú ní lọ́dọ̀ tí wọn àwọn ìran kan tún bẹ ògógóró ní tí wọn apẹtẹṣì lọ́dọ̀ tí wọn tó bá mú èèyàn burúkú ní inú rẹ̀ lè man na wicked man kò mutí kò mọ̀ gbogbo àà onínú líle ni wọ́n àmọ́ sáfù yàn pé ẹ sáfù o torí pé èyàn mọ́ inú èyàn mọ́ tó lè ṣe àṣà tí wọ́n ni so àwọn àṣà dá àwọn kan ọ̀dá bóò láàṣe mọ́ èyí tó dáa tó dáa àti mímọ̀ àṣà tí ò dáa fún àwa mùsùlùmí òṣùwọ̀n táà fi mọ̀ òun náà ni òṣùwọ̀n ṣẹ̀ríà ìmọ̀ bí a gbọ́ kìíní yìí òṣùwọ̀n táà fi wọ́n kí mo pé òṣùwọ̀n ṣẹ̀ríà in tí ṣẹ̀ríà bá ti wá sọ kò láàlù àwọn àfọ́ onímọ̀ ṣẹ̀ríà wọ́n ní ìta ń pè ní ẹ̀sìn gangan tàbí ṣẹ̀ríà kò sí nǹkan tó wá láti dáàbòbò bí kìí ṣe àwọn àdọ̀rùyá alhọ́ps àwọn nǹkan márùn kò sí má nìkan oníṣẹ̀rí àwọn amójútó láwùjọ alákọ̀ọ́kọ́ kìtùdín ṣẹ̀rí àwa dáàbòbò ẹ̀sìn ṣẹ̀rí àwa ṣe kí ni ó wá dáàbò bo ẹ̀sìn torí pé gbogbo alámọ̀rí láyé ẹ̀sìn ló lékè rẹ̀ kò sí àwùjọ kan láyé bẹ́ẹ̀ ní rí ọ̀rọ̀ ìsìn bẹ́ẹ̀ tó bá gbé àwùjọ pé àwùjọ ọmọ ènìyàn pẹ̀lẹ́gbẹ́ mi ní lọ rẹ̀ fún àwa mùsùlùmí ẹ̀sìn ó gangan ni ó di ayé sórí ayé wa ró orí ẹ̀sìn náà ni gbogbo bọ́ọ̀mù wọ́n ṣe rí ló dálé lórí gbogbo bá ń pè ní àlámọ̀rí ọmọ ènìyàn ò lè dúró àyàfi jíre àyàfi pẹ̀lú ẹ̀sìn wà náàrùn màmúrù ìtàmẹ́sùkì bí ìhà yàní agbọ́dọ̀ bí ẹ̀sìn mú ṣeṣeṣe ọlọ́run bá bí jọ lápá wọ́n ní wà dínú مبني على ما اشتمل عليه كتاب الله وسنتي على ما اشتمل على ما اشتمل عليه كتاب الله وسنة رسوله ìta ń pè ní ẹ̀sìn a mọ́ lórí ní kìkùránì àti súnà kó sínú wà náà nù ma mòrú náà bí tàbí súnkì bí ìmà ọlọ́run ọba sì pàwárá jẹ́ pé ká gbá méjèèjì ló ṣiṣẹ́ ولا يتحقق لا يتحقق ذلك إلا بأمرين رئيسيين bíbí kùránì mú àti títẹ̀lé súnà kò lè dòdódó gbèsè ayé wa àyàfi pẹ̀lú gẹ́lé àwọn nǹkan méjì tó jẹ́ olórí alákọ̀ọ́kọ́ àlèfẹ́ ìṣe wa bí وتطبيق قواعده عدلا وحكما ودعوة وجهادا òní nínú ṣe sí wa a gbọ́dọ̀ gbé òkú ẹ̀sìn dúró ká fi àwọn àlàkalẹ̀ ẹ̀sìn ká fi nínú ṣe sí wa àti nínú gbogbo ìdájọ́ pàmọ́ mú wa nínú ìpè wa àti nínú gbogbo ìgbìyànjú wa pátápátá ẹlẹ́ẹ̀kejì àtàrù gbígbé jùlẹ̀ ìdárí ìlú mẹ́fà sí wàdáríkà bí ìnáàbí máa yẹ́sìj ánìhù ìmọ̀nà fìdí fákọ̀t kàlùbídàí wà mọ́ sàbáà nínú ìmọ̀ wọ́n ni ilé yóò máa ṣẹlẹ̀ nígbà tí a bá kọjí ìpàǹpẹ̀ ní ìbàjẹ́ ilé yóò sì máa ṣẹlẹ̀ pẹ̀lú kíni ìyẹn ìkọjí ìbàjẹ́ yóò máa wáyé pẹ̀lú jíjìnà sí tó bá ń jáde wá ìtajú tó bá ń jáde wá látara kíni látara àbàjẹ́ gẹ́gẹ́ bí kíni àdínkù nú ẹ̀sìn gẹ́gẹ́ bí bídíà àti tó jọ bẹ́ẹ̀ nínú ẹ̀ṣẹ̀ tàbí ìjọ òun ẹ̀sìn lọ lódìdí yẹ̀fẹ́ àgbèjì sílẹ̀ tó lè jẹ́ kí ẹ̀sìn wọ́n dínkù tàbí tó lè mú ẹ̀sìn wa lọ pátápátá gẹ́gẹ́ bí lẹ́yìn okó máa lẹ́yìn òjijì pèrí ọlọ́run bá sọ ọ́nù Qur'an Suratul An'am sura sí àyà 153 wa ana hada sirati mustaqima fattabi'uhu eléyìí lójú ọ̀nà mi tààrà ẹ̀ tẹ̀lé wala tattabi'u subula ẹ má tẹ̀lé àwọn ojú ọ̀nà kélékèlé pàtàkì rọpò bíbo àǹsàbí yìí kó má bàa gbé kó ojú ọ̀nà tọ̀lọ́ dáàbìkò wà sọ ògbè eléyìí ni àṣẹ tọ́lọ́wọ́ bá parí làájàkó tàṣàkó kẹba àlejẹ tí wọ́n bẹ̀rù ọlọ́ eléyìí ni àbíjì abdullahi masoud rọ̀dí àwọn ọ̀tá láàrin tó wà ní Bukhari tó sọ ìgbé kọ́tọ̀ lábẹ́ Rasulullahi sallallahu alaihi wa sallam kọ́tọ̀ wà kọ́tọ̀ ayàmí ni ìrùtútọ̀ وعن شماله خطوطا وقال هذا صراط مستقيم فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله عفا وعن هذا الصراط صراطه الإسلام أتكلم عن صراطه القرآن أتكلم عن صراطه السنة àwọn ojú ọ̀nà tánàbí ń sọ yẹ àwọn kan ní Islam àwọn kan ní òní sunna àwọn àpá ní mẹ́tẹ̀ẹ̀ta yẹn kò sẹ́n tó ṣì náà gbogbo wọn sọ lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ kí là ń Islam Quran àti sunna yẹn kí là ń pè Quran Islam àti sunna ni kí ni sunna yẹn Islam àti Quran náà ni torí pé kò sí sí ń pè ju islam àti Sunna. islam ò pè yìí sí gangan ju kùránì àti gangan fúnra ẹ islam yẹn fún yín láti inú Qur'an tọ́lọ́lọ́ sọ inú suratul Jumu'ah huwa alladhi ba'atha fil ummiyina rasulan minhum yatlu alayhim ayatihi wa yuzakkihim wa yu'allimuhumul kitaba wal hikmata wa in kanu min qabli lafī ḍalālin mubīn وآخرين منهم لما يلحق بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يقل من يشاء والله ذو الفضل العظيم so wọ́n mú ìyẹ̀wá náà nítorí àbùkù ìyẹn làkọ́kọ́ ó wá mójútó ẹ̀sìn ṣẹ̀rí àwọn adábùkù ẹ̀sìn a ní ìtàbọ́lù tẹ́sì mẹ́sì máa torí pé tí wọ́n ẹ̀sìn tí wọ́n bá mójú tẹ́sì yóò yìí padà pátápátá èyí tí gbogbo wa lọ mọ́kà ní ìsìn ó ti yí padà lásìkò kan tó yẹ́ kẹ́kẹ́ ìṣe sáàṣe mọ́kà ní wọ́n ṣe bẹ́ẹ̀ sọ́fà àti mẹ́rùwà táwọn bàbá ń pè ní bàbá àti mẹ́rùwà tẹ́ bá débẹ̀ ní ìsìn yóò wà náwọ́ sí káàbà kíblà èyí ó tọrọ èyí ó tó wá pa padà àmọ́ kèé ṣe òòṣàyẹ ló wà ń bẹ̀ nípìlẹ̀ nígbà tí àmẹ́lì salam tó fi hajj ṣíṣe tó fi lọ́lẹ̀ nígbà tí Ọlọ́run bá pàṣẹ fún sí hajj ìgbà tó ń kú tán sí Ismail kú tán ni hamru gbúdù ló lọ lẹ pàṣẹ tó lọ tí wọ́n kó sínú tó tún kó ẹ̀rú Muhammad kọ pé

káwọn èèyàn mọ̀mọ̀ pa ẹ̀mí nípa púpa ní gbogbo ọ̀nà tí wọ́n gbà pa ẹ̀mí bóyá oyún ṣiṣẹ́ ni o oríṣiríṣi ọ̀nà tí wọ́n jà máa ń gbà gba ẹ̀mí nítorí àsìkò ọlọ́ọ̀ni wà láta túlù àmùsàgó ìnàlọ́ àkáàdà bí kò mọ̀ ìmà sọ́rọ́tù 29 ẹ má para yín ọlọ́run ọba aláàánú mi sí píparẹ́ èèyàn ìtumọ̀ àkọ́kọ́ ní suicide ẹ̀yìn àwọn orílẹ̀-èdè kan wà tí lẹ́gbẹ́ ká para ẹni tó ń pè ní suicide ìjọha ó ti di àṣà níbẹ̀ débi wípé ìjọba fúnra rẹ̀ ti ya àwọn àyè kan sọ́tọ̀ pé ìwọ tó bá fẹ́ para rẹ̀ lọ ọbẹ̀ kó lọ parẹ́ ọlọ́pọ̀ ò ní mú irúgbó ọbẹ̀ kò sì nínú ọdún àwọn kan tó wá náà lọ ọbẹ̀ tí wọ́n mọ̀ ṣe wá àti pé ìwé parẹ́ kí ló ṣe kí ni pọ́blẹ́mù ẹ ṣùgbọ́n ò lè dá dúró torí pé ó ní ẹ̀tọ́ láti parẹ́ ní ìtàbí ọdún mẹ́ta sẹ́yìn mo ń ka dọ́kọ̀ kan ọ̀jọ̀gbọ́n ni mo gbàgbé orúkọ ẹ̀sẹ̀ kò wá sí mi lórí ó wá nínú invention yẹn ní ìmọ̀ ẹ̀rọ tiẹ̀ tó gbé jáde ó ṣe kìríkan bí mọ́tò báyìí tí ẹ̀ bá ti kóònù rẹ̀ tí ẹ̀ bá fẹ́ parí èèyàn ó ní suicide made easy ìjọba ní wọ́n dẹ̀ fọwọ́ sí fún tó bá ti kó bẹ̀ tó bá ti tẹ̀kí ẹ̀ yóò dé ọmọ bẹ̀ tó bá wọ́n sì tún kí pé ó kárí tó bá ti wọ́nú ẹ̀ torí náà ṣàlú kan ni ṣùgbọ́n ẹ̀sìn ṣẹ̀rí àwa láti dáàbò bo ẹ̀mí níbi gíní níbi ká mọ̀ gbà fúnra wa ọ̀kan bẹ̀ ní ká parí yìí ẹlẹ́ẹ̀kejì ni pé ìwọ bọ́ọ̀lù para rẹ wọ́n ní kí wọ́n náà parẹ́ wọ́n pọ́ ṣùgbọ́n wọ́n pọ́ láti ẹ pé kó ṣe gíní kó para rẹ a mọ̀ ṣẹlẹ̀ literally take the gun blow your head off or we blow the head of your child wọ́n á gbébà sí orí ọmọ rẹ̀ ẹ kò dẹ̀ àwọn sọ̀rọ̀ àwọn kan wọ̀nyí ní gbangba o torí pé ọmọ mi lóde òní ọmọ mi lóòdó òdẹ̀wò anyway wọ́n lè kó parẹ̀ sọ́nìyàn ó parẹ̀ àwọn yóò wà sọ pé gíní ó parẹ̀ bẹ́ẹ̀ sì ni wọ́n ní kó ṣe gíní wọ́n ní kó parẹ̀ gbogbo ẹ̀ lónìí

nítorí pé ọmọ bá bí ló dìlú olóńpa ìdàgbàsókè ọ̀nà méjì ni Islam fi dáàbò bo ọmọ ọ̀nà àkọ́kọ́ ni ó ṣe wá lójú kòkòrò láti máa bímọ ó ṣe wá ní gíní ó ṣe wá ní ojú kòkòrò láti máa bímọ gẹ́gẹ́ bó ṣe pa wá láṣẹ pé ká máa ṣègbéyàwó ó sì fún wa láàyè láti rí ju ìyàwó kan lọ pẹ̀ tó bá fẹ́ o lè ní méjì o lè ní mẹ́ta o lè ní mẹ́rin lẹ́yìn mẹ́rin àṣejù ló kù ń ṣẹ̀rẹ́ Islam Islam fẹ́ tí obìnrin kan bá pàdánù ọkọ ẹ̀ lọ́nà kan bí lọ́nà míì ìyẹn ni pé bóyá ọkọ yẹn kọ̀ ọ́ lẹ̀ tàbí òfin rẹ̀ sọ pé òun ò ṣe mọ́ ní ètò bá ṣẹ̀rẹ́ àwọn fáfẹ́lẹ̀ kọ́lọ̀rọ̀ tàbí ọkọ yẹn ló sọ pé òun ò fẹ́ mọ́ tàbí ọkọ yẹn dá láìsí ìsìláàmù fẹ́ kí obìnrin lé òdúró fún lọ lọ́pọ̀ bẹ́ẹ̀ náà lọ́kùnrin ìsìláàmù fẹ́ kó lómi kó níyàwó tí ò ní ìfẹ́ ti pẹ̀lú ọjọ́ orí bó ti wùlẹ̀ kọ́ wà nítorí kí ilé ayé kó lè máa tẹ̀síwájú ẹ̀rẹ̀ tí àwọn mazdaki tí wọ́n pe ìròrí rẹ̀ ní mazdakiya ní pàṣíà ní ìran láyé jọ́rùn nígbà tó lọ mú ìròrí wá nígbà tí àwọn ọ̀dọ́ ìlú sọ wípé tó gbèrò ní wáyé pé kò sí tó ń fa ogun láyé ju nǹkan méjì lọ hubbul mal wà hubbun nisa ìfẹ́ owó àti ìfẹ́ obìnrin ó wá nítorí náà kò gbọ́dọ̀ sí ẹnìkankan tí ó níyàwó ẹnìkan kò sì gbọ́dọ̀ sọ pé obìnrin tèmi ni gbogbo obìnrin gbogbo ọkùnrin náà ló ní jẹ́ kò gbọ́dọ̀ sí ẹnìkan tó sọ pé èmi ni mo ní dúkìá gbogbo dúkìá gbogbo èèyàn ló ní àwọn ọ̀dọ́ ẹ̀kọ́rù gọmá yẹn wọ́n fẹ́rẹ̀ gbogbo ẹ̀tọ́ fún àpẹẹrẹ ní ìsìn ẹ̀ pé àdákò oṣù lọ́bàá àkọ́kọ́ oṣù àbí àti ìgbè kó wá dìgbà tí ṣú jáde fẹ́fẹ́rẹ̀ bá ní kò sẹ́ tó ní property ṣẹ́ fáwọn ọ̀lẹ gbogbo oṣù wọn ti abẹ́ wà náà ìjẹ́ tó bá jẹ́ ju nǹkan sáré tó kọ̀kọ̀ mọ́ kò ní sí wọ́n ló burú nínú yẹn débi pé wọn ó kú fún fi hàn lẹ́nu bí wọ́n gbérò rí wá pé àwọn táwọn wà láti pé gbogbo àwọn ti ṣẹ lọ ẹni táwọn gbọ́dọ̀ fẹ́yàwó àwọn sì fẹ́yàwó kan jìnnà sí àwọn wọn gbọ́dọ̀ sẹ́ni tí ó sùn mọ́bìnrin máa kí gbogbo wọn lọ pé ilé ayé ti di ilé ìbàjẹ́ lórí ilé àwọn kan ti lọ nínú ìtọ̀sẹ́yìn ṣùgbọ́n tí mo fẹ́ lò bẹ́ẹ̀ pé ìsìláàmù kí ilé ayé wa ìkó lè máa tẹ̀síwájú gbogbo àwọn tó wá sọ ọ̀rọ̀ yẹn ó dùn lónìí tàbá sọ nígbà tí ó bá ti tó àádọ́ta ọdún síse láwárí bí àṣẹ yàrá mi jẹra wa torí pé wọn ò ní lágbára láti ṣiṣẹ́ kí wọ́n jẹ mọ́ ebi ó sì máa parún wọ́n wà wà lójú kan ẹlòmí ò fẹ́ tọ̀ yóò fẹ́ ṣu ojú kan ní ó máa tọ̀ sí ní ó máa ṣu torí pé gbogbo yìí ti jọ dàgbà ìsẹ́ni tí ó gbéra wọn ìgbà náà ni ó tó àgbà dé hikima mẹ́nu tọ́lọ́wọ́ bá ṣe ẹlẹ́ẹ̀kejì láti dáàbò bo àwọn ọmọ òní mímú àwọn tí ò ní jẹ́ kọ́mọ ó dúró mímú wọn kúrò lórí ilẹ̀ gẹ́gẹ́ àwọn apààyàn ní gbogbo ọ̀nà àtàwọn ọ̀daràn ní kó ṣàánú wa. nínú ìdáàbòbò àwọn ọmọ yẹn oníkà ọmọ yẹn mọ́ ọmọ àlè ìdí ni ẹtí ẹ̀rẹ́ ìbámu fi mú àwọn òfin wá tí ò kí ìzìnà ó rọ wà ní nóòrù kú lè mọ̀mí ní ilẹ̀ mi rí wàyà jàmù dáàlìkà

tí ọmọ kan bá gbé mọ́tò wọ̀lú tó gbé mọ́tò wọlé bóyá káà nígbà náà ní kápè níbi ìdíjó tó bá gbé wa àdúgbò tó gbé wa gbolé àwọn bàbá tí wọ́n wà lánàá yẹn kò sẹ́ni kankan tí ó fi pé tí ó ṣe fẹ́ alága dúpẹ́ o apó oríire láyé ìdí wọn kàn béèrè lọ́wọ́ ọmọ yẹn ni pé níbo lo ti rí káà yìí ẹlẹ́gan nínú bá láyé ní nínú tẹ́mì gan bá láyé ní tí ọmọ kan bá kàn dédé dé tó gun káà wálé wà láì wọ́n bèèrè lọ rẹ̀ pé kò lójú rí yóò dáadáa tí wọ́n tó iṣẹ́ torí wọ́n ti rà ṣùgbọ́n lóde òní ọmọ tó lọ NYSC ta tó gbowó ránṣẹ́ sí tó bá gbé jíìpù 2020 model wálé gbogbo ìyájọ́ àmọ́sàdúrà fún àà ah, orí rẹ̀ wọ́n lọ́wájú àlùbáríkà gbogbo èèyàn yóò àjáde fún wọn sàdúrà wọ́n wá bí fún òní bèèrè lọ́wọ́ rẹ̀ kí ló bà lánàá nítorí pé làákàyè ti yí padà kú òní bọ́lọ́wọ́n bá ti ṣe gẹ́ni bọ́lọ́wọ́n bá ti dáa kẹ̀rí àwọn láti bụ gbéni láti dáàbòbò làákàyè Bọ́ká kìníkà láàárọ̀ yìí, wọ́n dárúkọ ìgbókan ìrẹ́bí rẹ̀. wọ́n ló lùsì one million dollar ní world cup jẹ́ gbá tẹ́yìn ọ̀nà wo ló gbà lùsì ẹ̀ wọ́n ní ó bẹ́ẹ̀ wípé Argentina ọ̀nà France láì ní wọ extra time lóòótọ́ Argentina wọ France wọ́n wọ extra time wọ́n tún ti wọ́n one million dollars ló lùsì ẹ̀ wá ní rẹ́yìn kankan tí ó bẹ̀ẹ́nu àtẹ́lù lónìí ẹ wo gbogbo àwọn ilé tẹ́tẹ́ ẹ̀rí pé kọ̀mpútà wọ́n jókòó bí àwọn yóò wá pé bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ níbi púùlù àwọn bàbá tí wọ́n máa lọ bẹ̀ gbogbo èèyàn nílùú ní òbí òbí bàbá wọn ayé ẹ̀kí táwọn bọ̀ lónìí lórí system lórí laptop lórí handset lórí tablet tẹ́tẹ̀ yẹn gangan là ń lé káàkiri torí pé kí ni làákàyè ti yí padà ààbò tó yẹ kẹ́sìn ogun kò sí ó ti wá di àṣà àkájú níkà rẹ̀ ẹnìkan ní bàbá àjẹ̀bú yẹn ó ta wá jẹ́ wá fi ra ọ̀kadà ó wá kọ́ bí bàbá àjẹ̀bú ṣe èèyàn bàbá àjẹ̀bú ṣe èèyàn tó ló ti yí padà nínú rẹ̀ ní ọtí mímú ẹ̀sẹ̀tẹ̀ bá ẹmọ lọ ìgboro ní ìsìn ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti dàbí ìdèdèrè kò sí tó sọ wọ́n di wọn torí kó wọ́n ti mọ̀ gbogbo títí di ọ̀mú ẹ bá sì sọ̀rọ̀ mú ni ẹ fi ilẹ̀ ní ẹ̀tọ́ ìdí ni lọ́rọ̀ sọ ní lè ìdá wípé kájìnà sí ọtí mímu kájìnà sí tẹ́tẹ́ títa kájìnà sí wíwò ọlọ́ni ìnáma yóò rí ìdú ṣẹ̀tọ́ ọ̀nà àwọn yóò fi àmà ìnákùnlẹ̀ àdáwàtà wà lọ́bàbọ̀ àfihàn ọkùnrin wà ní mẹ́sì wà yà sódàkùn àti ìkìrìlẹ̀ wà á lè sọ̀lá fàálì àti tó kò sàkóhun ọba ní àárọ̀ ìgbà tí wọ́n kọjá nígbà rẹ̀ wọ́n gbé mọ́tò kọjá nìkan wọ́n fọ́kò sí àárín títì àwọn ilé yóò fi ẹ̀rọ pé mẹ́ta táyà jẹ́ ìjà ni wọ́n jáde bẹ̀ wọ́n ò sì ní bẹ̀rẹ̀ àyàdìgbà ní ọba wo ìgbà tí ó bá di January ní ìsìn táwọn ọmọ bá wọlé tí ó bá ti pé oṣù mẹ́ta ẹ̀ẹ́dẹ̀ ọmọ primary three tí ó ti lóyún oyún ká nígbà ní ìjẹ́gbà yìí oyún gbogbo pọ̀pọ̀ tuntun jọ ń ṣe é kí ni ọmọ DSS one yóò lóyún ní sùkú wa sùkú ìjọba ni mo gbà lérò èdè fásitì ìjọba àdìbáríkà òun àwọn ọmọ kan wà táà dédé rí wọ́n ní school ní jfs 1 jfs almost all classes àwọn ọ̀rẹ́ wọn kọ́kọ́ ń ṣe nígbà wọ́n wọ́n ti lóyún níbo wọ́n ti lóyún omi ò mẹ́ni tó fún lóyún kò lè mọ́ nítorí jọ kánífà ó ti mú tí yóò ti lọ jọ́pù ẹ̀ ó lè tọ́kùnrin márùn-ún mẹ́fà tí ó tó lórí ẹ̀ ọlọ́run sàánú wọn ṣẹ̀rẹ́ ẹ̀ta wọn láti dáàbò rẹ̀ nínú rẹ̀ kọ́kọ́ pọlọ́mọ́dà ẹwọ tó ń pè ní tẹ́tẹ́ òun náà kí ni wọ́n gbẹ̀yìn tẹ́tẹ́ ẹlọ Las Vegas ní US ilẹ̀ ni wọ́n dé tẹ́tẹ́ tó fẹ́ ga ju gbogbo ayé àtàwọn orílẹ̀-èdè jọba ní tẹ́tẹ́tẹ́ àti àwọn àdúgbò yẹ́rì pé ní kẹ́mọ̀ yìnbọn ní ọkẹ́mọ̀ pààyàn tó sọ́rì kan lè jẹ́ sí láti jẹ tó lọ wọ́n kàn ẹ̀lú ní lè jẹ́

tó bá gbé bí ọta ni okú tó bá ti pa tí ò sí ọta bẹ́ẹ̀ tó okú wo so wọ́n àti bí wọ́n ṣe pápákápápá wọ́n yí wọ́n àgbébọn sí ọdọ́ 100 million ló yá fà ìwọ́n náà kọ́ 100 million lẹ́wọ̀n látara kéni látara tẹ́tẹ́ ó sì bẹ̀rẹ̀ látara wọ́n ti táwọn ọmọ ń ta lẹ́kùnrin ẹ̀fún wọ́n lẹ̀ káàdì ní ọ̀ta tó bá yáwó mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ò ní kọ́jówó ẹ tó bá rìn yóò gba ọlẹ́nu fáàì fọ́lẹ́nu mẹ́ta fọ́lẹ́nu méjì díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yóò dúró ètò ìbẹ̀ dálẹ̀ láàrin wa ni ẹlẹ́ẹ̀karùn ni hezoliman ó wá mójú tó dúkìá ìtàtà sí ẹ́tọ́nì ìrìn yahoo di yahoo plus jẹ́ lórí tíwàlẹ̀ yóò ìfá yahoo plus plus gangan ló yẹ kó jẹ́ yahoo ní ká kọmputa kọ̀mpútà ní àwọn ni ó lọ bá tí ó ti gẹ́ lálẹ́ mú àwọn ṣiṣẹ́ yahoo plus ní jìbìtì plus plus ní ẹgbẹ̀gbẹ̀ ní ní pé owó mọ̀lọ̀ owó kò wá táwọn ó pa tó bá lóòrè ìyàwó bọ̀ owó ẹnìyàn ó rí owó ju ó jáde báyìí rárá gàlúrà kí ni wọ́n pe gáà aro red oníwọ́dà nínú ọ̀rá bí wá nínú àwọn so jọba ti fọ̀bẹ́ tí yóò gé ọ̀rá yẹn dáìyẹn eh, red aró yóò jáde ṣọ́rọ̀ ẹ̀ ó kẹ̀ ó kẹ̀ yóò ní ọ̀ọ̀ yóò kẹ̀ fojú náà pé òun ẹ̀mí ìrùlé tọ́wá ti fojú sọ̀rọ̀ wọ́n ti lọ́rùn ọ̀rẹ́ rẹ̀ ó kàn ṣe jìnulé yóò tó pàdé rẹ̀ ń tàbá òní àwẹ́ ẹ̀ẹ́dìgbọ̀ owó ẹ̀dà wọ́n kà wọ́n plọ́ọ̀sì nìyàn wọ́n wọ́n plọ́ọ̀sì náà gangan ní ritual tí wọ́n sóòyàn ṣẹ̀gbọ́n ní Yahoo Mothers Association of Nigeria ráyìn gbogbo àwọn Yahoo Mothers náà làwọn ọmọ wọn padà lù a lọ sí pàtí a lọ skidi a lọ fẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó fẹ́ lò wọ́n ti wá ó sì ní tí wọ́n èyẹ wò ti lọ àti àwọn èèyàn ìbàjẹ́ gbogbo àwọn kan wọ̀nyí jẹ́ àṣà tíṣẹ̀rí àwọn adáàbòbò wá kú àwọn àṣà tí ó ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam in tó mú mi lọ bí ni pé àṣà o lè jẹ́ nǹkan tó dáa ó sì lè jẹ́ kí ni o lè jẹ́ nǹkan tí ó dáa tí àṣà bá jẹ́ àṣà tí ó dáa tí ẹ̀sìn bá fẹ́ yí padà àwọn èèyàn kì í sábà gbọ́ wọ́n èsì ṣe kí ni wọ́n èsì sábà gbà tá bá Al-Qur'an Suratu Zukhruf ṣọ́ọ̀tù súnkúrùbù jẹ́ 46 kọ́ ẹ̀ ọlọ́run bá lè kí ọlá sọ ń bẹ̀ ṣọ́ọ̀tù súnkúrù àyà 23 sí 24 mo fẹ́ wo chátà rẹ̀ ṣọ́ọ̀tù súnkúrù àkọ́ọ̀kù ní 46 40 43 kọ́ 43 ni sura 43 sukuru aya 23 nínú al-Qur'an ọlọ́run bá lékẹ́ ọlásọ nǹkankan táwọn èèyàn máa ń ṣe tí a bá sọ fún wa ọlọ́run ní kábù látòkè láti àyà 20 wàkọ́ọ̀lù laosha arrahman ma abàdè náà o bàbá àwọn òjíṣẹ́ ọlọ́run ọba dé ṣáájú kí n tó lọ bí ṣẹ́rí gbogbo tó pè ní àṣà àti ṣe tí mo ti sọ́lẹ̀ kan náà ó kó sábẹ́ ẹ̀sìn àbí ó kó sábẹ́ ìwòye ọ̀nà táǹtà ń ronú ó kó sábẹ́ rẹ̀ ẹ̀sìn ó kó sábẹ́ rẹ̀ ìrònú ọ̀nà tágbà wòye ó kó sábẹ́ rẹ̀ àwọn ìṣesí bá ṣe ń wọṣọ bá ṣe ń jẹun irú àwọn Chinese nìsìn igi làwọn fi ń jẹun igi yẹn wọ́n ti ṣe bí wọ́n fi máa mú rẹ̀ sí jẹ pákópákó báyìí wọ́n sì máa fi mú jẹ yóò tún ó jẹ tán nìsìn àwa yóò bá báyìí ọwọ́ làbí ń jẹun láfíríkà àwọn èèbó àwọn ń ní pólí ìbàdàn restaurant kan bẹ́ẹ̀bẹ̀ ilé oúnjẹ kan bẹ́ẹ̀bẹ̀ ẹ lè rí síbí láyé fọ́ọ̀kì a sì fẹ́ jẹ rẹ́sì funfun ráìsì funfun la fẹ́ jẹ kìí ṣe jọ̀lọ́fù ó ní ó ṣe máa ti tí bá ti wá fi fọ́ọ̀kì bú ráìsì yóò máa jò dànù bọ́ọ̀ láti fi fọ́ọ̀kì jẹ máa ti ráwọn ní pákópákó ń fi fọ́ọ̀kì jẹ rẹ́sì bọ̀ tí wọ́n ṣàkíyèsí ni pé wọ́n èé jẹun tán mú àwo èmi sì fẹ́ jẹun mo fẹ́ rí méjì ìsáyìn àti ọkọ̀ sára àwọ ṣẹ̀rẹ̀kẹ́ àṣà fọ́ọ̀kì wọn tẹ́ bí jẹun kò jẹ́ kí wọ́n lè máa jẹun tán nínú àwo ṣíbí náà ń gbà ní abọ́ pẹlẹbẹ tí ó ń pè sàbí pléètì kèé rọrùn fún ṣíbí láti jẹun tán nínú àwo àbábọ́jí ṣùgbọ́n tó bá jọwọ́ yóò mú rẹ̀ sí bó ṣe oró kan yóò mú sẹ́nu so àṣà ọ̀nà ìgbà jẹun yóò jẹ́ kí àṣà ìmọ̀mọ̀ jẹun tán mọ́ àwo kó yọjú pòlè yóò ṣe lábẹ̀ tán pẹ̀lú síbí tí ó dán ìká ló lè lábẹ̀ tán ìmọ̀bẹ̀ àgbọ́ kìí yìí so àṣà ọ̀nà táǹgbà jẹun ń sọ fún wa bóyá mọ̀ jẹun tán àwọ̀ àbáà ní jẹun tán láwọn so ó wà nú ẹ̀ so nínú tẹ̀sìn ọlọ́wọ́ bá ilé jẹ́ ọlọ́dítà bá sọ fún wọn pé ẹmọ́sì nǹkan mí ìmọ̀ àyàfọ́lọ́n wọ́n ni láúṣà arọ̀hman ma àbàdìnà ohun tó ẹ́kọ́ wu ọlọ́wọ́ ọba ní àwọn ọba ti máa sin òòṣà wọ́n lọ lò kankanú táwọn àfáà sọ wípé kádàrá wà máa láhùn mi inhum illa yakhrusun àdápa ọ̀rọ̀ ni ń pa òkúrọ́ ni wọ́n a máa tẹ̀yìnà ohun kìtà àbẹ̀ ní kọ́bìlì yìí fa ó bí i mùsàmsìkó ṣáà ti fún wọn tíra kan ṣáájú kùránì tí wọ́n gbámú tí wọ́n fi sọ pé tó bá kó wu ọlọ́run ní àwọn òbá tí iná wàjáde àbà àná àlà ummati àbá àwọn òbí wa àwọn bàbá wa lórí kíni umma máa ná tọ̀rí lori àbá lórí ìlànà kan wà inna àlà àsárí ìmù tàdù orí pa wọn náà láàmà tẹ̀lé yẹ́bọ́pọ̀lọpọ̀ àwọn sọ mo bá bẹ̀rẹ̀ lọ yẹ́rì pé tẹ́bá jàlẹ̀ fáwọn àgbààgbà kan tàbáwọn èèyàn kan pé bá ilé ọlọ́run ṣe sọ wọ́n ni ṣe tẹ́ ń sọ fún àbàbà wa tàná wọ́n ponú àwa nílé dáhùn pé wọ́n ponú àbẹ́yẹ̀ wọ́n sọ pé bàbá òun ògùn gan níbí ẹ̀wọ̀n lónà tẹ́ẹ̀bá ti wá lè dáhùn ní ìgbàtàn bàbá tàná ò ponú tí wọn dá o àmọ́ àwọn bàbá ti wà àná náà gọ̀ ó ní tí wọ́n rí wọ́n a sọ bẹ́ẹ̀ wàkàdá ọlọ́ni àti pé tàbí gẹ́gẹ́ báyìí ma àrùsálìmẹ́mì kọbìlìkà ààrùn òjíṣẹ́ kẹsànjú rẹ̀ ànábì tí kọ̀rìyàtì ìlú kan ní gbínlẹ̀dìrì tó jẹ́ olùkìlọ̀ ìlà kọ́lá bùtùrọ̀ ha àyàfi kí àwọn ọ̀tọ̀kùlù bẹ̀ kí wọ́n sọ ipé iná wàjàdìnà àbà aná a bá àwọn bàbá bàbá wa ala ogbàtí lórí ìlànà kan wà nínú ala àbárí mọ̀kútẹ̀lóòn orí ma wọn láti mọ̀ tẹ̀lé ọlọ́wà ní kùl kọ́ọ̀lá ó sọ pé awà láó jí ìtùkó ní àhàdá mímọ́ wàjà túnmọ̀ àléyà bà àpò tí bá wá mú èyí tó dáa ju nǹkan tẹ́ bá bàbá yín wọ́n sí lọ́kọ́ tí bá mú wá kọ́ kọ́ọ̀lú iná bìmọ́ òrìsìlítù bìí káàkiri ó dáa tó olóò fẹ́ mú wáyẹ̀ tí olúwọ́ fi rán ọ̀yẹ àgbàgbọ́ ọlọ́run sọ fún ànábì bẹ́ẹ̀ àgbàgbọ́ gbogbo díwà torí náà eléègí àṣà àwọn èèyàn nínú ṣe sí àwọn èèyàn onígbẹ́ tí àṣà kan bá ti rinlẹ̀ dáadáa tó ti rinlẹ̀ dáadáa tó ti múmú láyà àwọn èèyàn gidi ẹni tó bá ń sọ̀rọ̀ tako àṣàyẹ tàbí tó ń pèpè kú bẹ́ẹ̀ ẹni yẹn ó lè kú òun ìlú tàbí kí wọ́n pàdé tàbáwọnú al-Qur'an tàbáwọnú sọ́ọ̀tù nígbàtí ọlọ́run bá lè jọlá tó sọ̀rọ̀ nípa ẹ̀rí pé àṣà tàbáwọlú suratul A'raf sura 7 láti àyà 80 gbogbogbò ẹjẹ́ kí n ká wàlúùtọ̀ id kọ́lá lè kọ̀wé ì àtàtúnà lè fa ìṣàtà mọ̀ sábàkọ̀kọ̀ bí àmìn àhàdé mìnàlẹ̀ àyàmì àdábì lúùtù sọ fáwọn èèyàn rẹ̀ pé àṣàtẹ́ ẹfẹ́ mọ̀ lò yìí ìṣẹ́síkẹ́ ẹfẹ́ mọ̀ ṣe yìí ẹnìkan kò tí lórú àṣà ìṣáájú yìí ìnákùn látàtúnà rìjálà ṣàwátà mìndúnì nìta ó ṣe jẹ́ pé àwọn ọkùnrin bí ẹgbẹ́ ilẹ̀ fẹ́ mọ́ bá lòpọ̀ tẹwà pa àwọn obìnrin tì bal antum kọ́wọ́ mùsùlùmí olùkọjá àlà ní wà mọ̀káàmẹ́ jàwà àbàkọ́ omi ìbí tí mo lọ́nu ọlọ́ kí wá lèsì tí wọ́n fọ̀ àwọn èèyàn akhrijuhum min qaryatikum ẹ lé wọn kúrò nínú ìlú yín innahum unasun yatatahharun àwọn ilé ìfẹ́ sọ káwọn fẹ́ mọ́ ó ń ṣẹlẹ̀ lónìí àbí ò ṣẹlẹ̀ bàbá ṣàlàyé pé ká má jẹ oúnjẹ ilé ká má ṣe nǹkan báyìí láàmù faramọ́ wọ́n lè ṣẹ́fẹ́ sọ pé ẹ̀yin fẹ́ sọ pé mọ́jú àwa lọ́nà ẹnìkan dáṣà kan ẹ̀yìn tẹ́lẹ̀ ẹ̀pẹ́ láràámù ẹbá wọn fílẹ̀ àràámù oúnjẹ ò tí ìtọ́ àwọn pín ẹ̀yìn lẹ́ẹ̀fẹ́ fílẹ̀ àwọn táwọn fẹ́ jẹ gan àràámù ìgbò tí ìtọ́ àwọn pín tẹ́lẹ̀ ìbẹ́ìlẹ́lẹ́fẹ́ mọ́ a máa ṣẹlẹ̀ sí àwọn mùsùlùmí tó bá fẹ́ tẹ̀lé tọ́lọ́ àti tànádì ní ọ̀pọ̀lọpọ̀ àyè bí ibi iṣẹ́ débi pé tó wá jẹ́ ẹ̀tọ́ bí irú gangan wé ìbí orí àbá lẹ́ẹ̀fẹ́ kankan àbá ìjìlẹ̀ ẹ̀tọ́ bí irú gangan wò ní mẹ́kẹ́ yìí ọlọ́run ṣàánú wa so wó dẹ́yẹ sí ẹni yẹn gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ẹbí lónìí ẹ̀rì pé tí wọ́n bá fẹ́ ṣòkú wọ́n bá fẹ́ ṣòkú téèyàn bá bá wọn dá sí i ní àsìkò tó bá ní bùkátà sí ìrànlọ́wọ́ wọn wọn ò ní ṣe fún ọ wọ́n ní ṣe bó ló ti dá dúró ṣe bó lè sáré bí wa mọ́ kọ́lọ̀kú ṣàánú ọlọ́run ó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam ilé ìjẹ́ èsì tó mọ́ sábà wá lọ́dún rẹ̀ tábà lọ́dún sọ́rọ̀tù ìyá àti ìmọ̀ àárín bẹ̀rù nígbàtọ́lọ́wọ́ bá ní wádìrí bìláhù masu hábàlì kọ̀rí àti ìdìjá àwọn olùmọ̀rùsàlù in arsalna ilé ìmùsùmẹ́ìní fàkàzábù húmà fàázásìnà dìgíní sáàlìsì fàkọlù iná ilékún lámùrùsàlù ibi tí mo fẹ́ lò ń bẹ̀ ní pé kọlu iná tàtọ̀ yàmà bíkùn la inlam tàntàhù lanarjumannakum ibi tí mo fẹ́ àwọn òjíṣẹ́ tọ́lọ̀ rán sáwọn ìlú yẹn wọ́n sọ pé kí wọ́n mọ̀ṣẹ̀ bọ̀ mọ́ àwọn aráàlú yẹn wá ní wọ́n àti tẹ̀yìnṣe ọ̀rọ̀ tẹ̀yìnṣọ èyí ó kórí ìbú wọ̀lú gẹ́gbàwò èèyàn jẹ́ sọ lónìí tàbá pé ẹbọ òdáwó ní ṣẹ̀ṣe ayé

ìjọ olùkọjá àlàbí ìyẹn jẹ́ ìtàwẹ̀ yẹn máa sọ kí wọ́n ló fà tó mọ́ jẹ́ káṣà ó kí ló fà bí àṣà ṣe gílé tí ọ̀rọ̀ àṣà fi lé kókó fáwọn èèyàn fi sílẹ̀ ẹgẹ́ ká mú àwọn àṣà mẹ́ta péré àṣà pọ̀ tí wọ́n ti wá pè láṣà táà máa gbé lárugẹ wọ́n máa fi sí abẹ́ ìtọ́npè ní àyájọ́ tí wọ́n yà sọ́tọ̀ fún nǹkankan bí dé ká ní ìlú kan jẹ́ abàmì wọ́n ni abàmì dé ẹlọ́wọ́ gbogbo tọ́npè ní déédéé kó tó bá jẹ́ sí ìlú tó bá sì jẹ́ ti àdúgbò kódà kó jẹ́ ti ẹbí nǹkan tọ́lọ̀ ń ṣe léèwọ̀ yẹn yóò jáde àkọ́kọ́ ni ẹbọ tó wá jẹ́lẹ̀ Yorùbá kò sílẹ̀ Yorùbá kan ní ó ti ṣe ìlú kìníkan dé eégún ó jáde oríṣiríṣi eégún ó jáde jọ náà kẹ́ ṣàṣàdé ìlú tìlú là ń sọ àwọn nǹkan tọ́lọ̀wọ̀n ọbọ̀ òfẹ́ nínú ìsọkúsọ àti ṣekúṣe yóò jáde torí pé ìlú ó jáde tí ìlú bá sì ti ń dún ìjó tẹ̀lé tíjọba ti ń tẹ̀lé àwọn èèyàn ojú ìdí wọ́n mú tí ẹnìkan ò sì ní mú tí kó jó àyàfi kí sì náà padà parí ọ̀rọ̀ yìí wọ́n ṣe ìjà ó wà ń bẹ̀ kò ní ṣe dé ìkẹ́kẹ́ mọ́ gbogbo bẹ̀ àwọn abẹ́ rẹ̀ àwọn èèyàn máa lúgọ́ sí láti ṣẹbọ nílẹ̀ Yorùbá nínú rẹ̀ ní kí wọ́n ya ọjọ́ kan sọ́tọ̀ fún ẹni tó tẹ ìlú kan dó tàbí tó kó àwọn èèyàn kan wọ̀lú yẹn bí irọ́ ọ̀yọ́ ní ìsìn ọ̀ràn yàn dé torí pé òlá láàfin àkọ́kọ́ ọ̀ràn yàn táàmù ń pè ní ọ̀ràn níyàn wọ́n ṣe dé àwọn ìlú mi ọba lùfọ́dé àwọn ìlú mi ó wà nǹkan yẹn dẹ̀ ní yóò wà jẹ́ pé níjọ́ náà wó bọ̀ irú kàrẹ́ wọ́n sọ ọdún kan mẹ́jì òní olókè méjì takọtabo ṣe pẹ́lú oríkì wọn ni ọmọ olókè méjì takọtabo wọ́n lórí òkè yẹn wọ́n láwọn kan sọdún ni wọ́n yọjọ́ sọ́tọ̀ fún fọ́ta tí wọ́n ṣe nù òru ṣùgbọ́n wọ́n gbé ẹran lọ́bẹ̀ wọ́n mú àgbò lọ́bẹ̀ wọ́n sì wọ́n dù àfi bọ̀wọ́ òkè wọ́n sì wọ́ṣọ funfun ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló wálé látòkèrè pé ọdún pé oríkì ìlú wa láti gbèlú wa lárugẹ ṣùgbọ́n ẹbọ ni torí pé wọ́n pa ẹran bẹ̀ láti di orúbọ wọ́n sì bá wọ́n sì sọ wọ́n sì máa aṣọ funfun ní aṣọ funfun ó ní náà funfun lẹ́ ń lò ara mi ní kìí ṣe náà rí bí lẹ́kùnrẹ́rẹ́ ọlọ́run fún alágbọ̀nyọ́ rọ̀ map ìmọ̀ mẹ́bọ̀ lọ so èyí àwọn tó máa ń wà bẹ́ wọ́n máa ń jábá ní àwọn àgbààgbà àwọn aláṣẹ àwọn ọ̀tọ̀kùlú àtàwọn abẹnugan gbogbo wọn ni ó wà nínú tí máa jẹ́ kó ṣòro láti fi àṣà kan sílẹ̀ tàbí ṣe sí kan táwọn èèyàn bá ń pèpè yìí ọlọ́ọ̀bá àlejò ọlá ń sọ nípa arú ilé ní Suratul Ahzab ọlọ́ọ̀bẹ́ tó bá ti jọ́ pèsè àyà 56 sura 33 yawma tuqallabu wujuhuhum fin-nar lọ́jọ́ bá dojú wọn kọ̀ná yaqulun àwọn ọmọ náà wà mọ́ sọ pé yá lè ìtànà ó mọ̀ ṣe fáwọn òun tàbí ẹgbẹ́ àwọn àtànàlọ́ha wà àtànà rọ̀sùlà ìbáṣe páwọn ti tẹ̀lé Ọlọ́run àwọn ti tẹ̀lé òjíṣẹ́ ni wà kọ́ọ̀lù wọ́n wá ní rọ́bànà olúwa wa iná àtọ́ọ̀nà dáadátanà àwọn olórí wa la tẹ̀lé o wákùbàrọ̀ ánà àtàwọn àgbààgbà wa fàádọ́dúnà sàbílà fàádọ́lù na sàbílà wọ́n ti sọ wá ní kó olùjọ́ ọ̀nà tààrà rọ́bàdà olúwawa a ti hìndẹ̀ ìfẹ́ ìní mìíràn àdá bá wa ṣe ìyá wọn tàbí kó fún wọn ní ìyá onílọ́pọ̀ méjì jẹ wàlẹ̀ ánìhò láàrín kàbíra alìbúrúdù adìrọ́hàmẹ́tìlá ìgbé jìnà sí kí ọlọ́run ń pè ní làánà ọlọ́run wá sọ kí lọ́lọ́run bá sọ ní yá ayé kádà bí ó mẹ́tò lásìkò nítorí náà tó bá díjọ́ gbèsè àwọn bàbá bàbá àwọn àgbààgbà àwọn aláṣẹ àwọn abẹnugan fún ò lè là wá níbi ìyà ọlọ́run nínú rẹ̀ nínú tí ẹ̀jẹ́ káwọn èèyàn kó fi àṣà o ni pé òbí wà tó ṣe pé ó ní owó nínú ṣíṣe rẹ̀ a máa yọ owó irú rẹ̀ ní ọdún eh, Ọ̀ṣun Òṣogbo láwọn àsìkò sunfẹ́rì níbi alimẹ́kì aṣàwọn wà síkẹ̀ pé gbogbo ìlú tó bá ní àwọn òòṣà àwọn àfáà mùsùlùmí ibẹ̀ ẹ tètè jẹ́ kó parẹ́

láti New York àbúdé láti London ó wá ní wọ́n ní kò fún àwọn nílé ṣẹ̀fẹ́ dọ́là tàbí pàǹtà ní ó sàn torí tí mo rí tó ṣẹlẹ̀ ní o láwọn òṣàdẹ́nì lọ bí ẹ̀mọ́ ẹ́ òjìnà mọ́ ó ní wọ́n sọ fún ụlọ ụlọ yẹjẹ́ òlọ́ pé kó lọ bù ìtàyẹ lé ó ní problem máa ń kan ẹgbẹ́gbà tí máa yẹ kú láwọn èèyàn wá sọ pé kìí ṣe mùsùlùmí báyìí báyìí wọ́n ló padà wá sọ pé mùsùlùmí torí kí ni owó ó jẹ́ ẹlọ́rọ̀ òbí ẹlọ́rọ̀ ó kẹta tàbá

yóò tó wá mọ́ ẹ̀kọ́ fáwọn ọ̀rẹ́ rẹ̀ tí ẹ lọ bí báyìí báwọn yóò sì jókòó sí ẹ̀sùn ìlú ìlú rẹ̀ ní ìlú wà ní orí òkè tí àwọn èèyàn wá káàkiri gbogbo nàìjíríà tó nìkan báwọn lókùta àwọn ẹgbẹ́ ìgbàdúrà àgbàwọ́ láti so ìdí kejì ni pé àwọn àṣà kan wà tó jẹ́ ẹbọ ṣùgbọ́n ti dowó ní táwọn èèyàn rí ẹgbẹ́ òbẹ́jẹ́ kí ni òbẹ́jẹ́ kí wọ́n fi ilẹ̀ sí àwọn àṣà tó wà kèé ṣóòṣà kèé ṣẹgbọ́ akẹ̀kọ́ orí gbé kalẹ̀ ni ṣùgbọ́n ó ń kó ìnira bá ẹni tó bá fẹ́ lo ìlànà ẹ̀sìn tààrà irú ẹ̀lòkú ṣíṣe ẹni tí bàbá rẹ̀ bá kú àti ìyá rẹ̀ bá kú tí ò bá ṣòkú tó sì lówó lọ́wọ́ èébú láàrin àdúgbò lénú láàrin ilé ládùúgbò àti nílùú òṣìṣẹ́ kò kó fẹ́ wálé mọ́ wọ́n wà lọ lọ́pọ̀ mọ́tàkọ́ tó ti dẹ̀sì ó tẹ́ẹ̀kẹ́ ìṣàrẹ̀ ó lè wá wálé múyá wálé ọdún léyá ìyá àgbàlagbà ó kọ́ wà wá ìyá àgbàlagbà bàbá kò ní òun lálà orí bàbá rẹ̀ gbà tó orí bàbá rẹ̀ ó bẹ̀rẹ̀ àwọn ẹni báyìí gbogbo mọ́ wọn ò jẹ́ kó ń darapọ̀ mọ́ wọn wọ́n lé wọn pé kódà aṣọ tó wà lára rẹ̀ aṣọ yẹn ti gbó ti fàyà wọn fún láṣọ tuntun òtútù fún ibi tó wà pé wọ́n ní wọn òṣòkú ẹ̀ ilé ìtún ọ̀sọ̀dẹ̀ ẹgbẹ́ mo fọ́ọ̀mù ẹ̀wọ̀n nǹkan tí mo ti gbọ́ nínú ọ̀gbọ́gbẹ̀ ní ọjọ́ pé wọn òṣòkú bàbá yẹn pé bàbá yẹn wọn ò jẹ́ kó darapọ̀ mọ́ àwọn arọ́ pé ìyà ọ̀rọ̀ tí wọ́n sọ kìí sọ̀rọ̀ láìlẹ̀ ọ̀rọ̀ ọdún 2022-2021 tó gbàgbọ́ ẹ̀ sí wà gbogbo bàbá kan ó jẹ ọ̀pọ̀ ìlú lọ́wọ́lẹ̀ yẹn jẹ ọ̀pọ̀ ìbò ló dàgbà jù wà láì lórí kó dá ó ṣẹ̀wá ṣe òkú bàbá rẹ̀ tó ti kú ìfẹ́ ẹ tó ti lé ní ọgbẹ́ bíà ẹ̀ pẹ̀gbàdú bàbá bí ẹ ti kú bàbá táwà yóò bàbá yé so bàbá ti kú more than 50 years ago ó ṣẹ̀ṣẹ̀ wá ṣe òkú bàbá wọn àyà ní rẹ̀ bàbá rí ó sì lọ́rùn ìta afẹ́fà yọ́mẹ̀ pé nínú tí èjẹ́ káwọn èèyàn fẹ́ kó jẹ́ àṣà tí ò bá mú ní pé ẹnu ayé ṣùgbọ́n mo rántí wípé tó bá ti jọ ọ̀gbẹ́ ìpé àwọn wọ̀nyẹ ò ní lẹ́nu láti ṣe kí ni láti dọ̀rọ̀ bèèlé pé wọ́n bà wọ́n lẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ní níjọ̀gbé èdè kò ní sí hamimu hamima láyá hàlù hamimu hamima ọ̀rẹ́ ìmúlẹ̀ kò ní bèèrè ara wọn tó bá jọ́ gbẹ̀gbẹ̀ àti àmà tòtòrí náà nínú tọ́túnmọ̀ ń fa òun àwọn ọ̀rẹ́ náà wọ́n máa bí ìyàn sí nǹkan yá kò ní bá mú ìlú pòsíṣàn ilé ìlú ní irú oyè jíjẹ àwọn àṣàkọwà tẹ́yẹ̀ bá jòyè tó bá fi ní ìlú ìlú àbá ìjọ bá fi rí àkókò sí ìyàn lórí olóyè ò ní kò lé fóṣù mẹ́ta ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́jọ ìjẹ́jẹ́ mùsùlùmí ni wọn lọ jímọ̀ fóṣù mẹ́ta yìí wọn ò sì ní lọ mọ́ṣáláṣí látijọ́ náà mo sì gbọ́dọ̀ rókù lọ́nà tó kù bá kú kò ní bá wọn lọ bí òkú yẹ kó bá wọn sí la torí bó ti jóye kò gbọ́dọ̀ rí kò ní bá wọn wò kú wo tọ́lọ̀ ló sáàdẹ̀ ní kó wà ní àti sókù àti àǹfààní tó ó jẹ lára wa sí lára ó kò ní kí ìrùn jẹ̀mọ́ ní mẹ́sànájì ẹ̀gẹ́lẹ́ rẹ̀ kò lè lọ torí kò gbọdọ̀ jáde tó a ti jáde ìta ojú òkú sí tó ní ni mo sọ́run yóò wọ wáyé àwọn èrò àwọn ẹ̀kú kò ní lọ jímọ̀ olóyè kan ọ̀rẹ́ wa tó jẹ àwọn ìjòyókù wa bú wípé ó fẹ́ pa àṣà jẹ́ lọ́lọ́kìlì wọ́n àbúgbọ́ ní ìtò ṣe ìdá àwọn bí ìdó tó fẹ́ máa ṣe lẹ́rù ti tàṣàrú ti pàṣàjẹ́ ìtò tó wọ́n ti pẹ́ àwọn èèyàn ní ṣe kí ní yẹ̀rọ tó nínú tó máa ń fà táwọn èèyàn ní ìfẹ́ fi àṣálẹ̀ ẹ̀mọ ayé láì mọ̀ ìtẹ̀lé àṣẹ adẹ́ ẹ̀dá kan ní ìtàpá sí àṣẹ adẹ́dà dájúdájú ká tẹ̀lé àṣẹ níbi kan tó dáadé ọlọ́run ṣàánú wa kò ṣe èròǹgbà ní láti mọ́ mú àwọn àṣà tí wọ́n ṣe nílẹ̀ Yorùbá tàbí láwùjọ wa kí wọ́n bí sọ pé kò bá mú kò bá mú láti mọ̀ wọ́n ṣùgbọ́n láti ṣàlàyé bá jókòó fúnra rẹ̀ tẹ́nì kankan bá mú wá lè wọ́n ti ṣàlàyé fún wa pé àwọn orípa àṣà láwùjọ gangan dì ó mọ jẹ́ nǹkan tó mọ ń ṣòro láti fi sílẹ̀ láì ní fẹ́ ṣe nítorí àwọn nǹkan tó ti rọ̀ máa ìyẹn nìkan tó ìfẹ́ pàkíyèsí wá sí lọ́nà gbogbo àwọn àṣà yóò kú táwọn afá bá wá ń ṣàlàyé fún wa pé kò bá mú kò tọ́ ìtí ò fẹ́ jẹ́ ká fi ilẹ̀ làwọn nǹkan tá a ti ṣàlàyé torí bá a ti ba sábà rẹ̀ a sì ti dónímọ̀ ṣùgbọ́n tí Islam wá ṣàlàyé gangan náà ni pé a láti fílẹ̀ tó ní pé ọwọ́ àwọn tó bá fílẹ̀ tó tẹ̀lé sọlọ́ àwọn nìkan ní olùgbàlà àwọn àjàkẹ́ wá wà tó dá àwọn àjàkẹ́ ṣe gẹ́ni wọ́n wà tí wọ́n dá ìtíṣẹ̀rẹ́ Islam sọ ni pé kò sí tó sí wátà tó sọ́dé ìwọ̀ fún wa àmọ́ o àgbọ̀nà kọjá àlàmẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tó wà tí ṣẹ̀rí àtọ́kó dá ṣùgbọ́n àwọn èèyàn máa ń kọjá àlà nínú rẹ̀ irú rẹ̀ lọ́rọ̀ bọ́ọ̀lù tó rẹ́ lórí obìnrin tí àṣà bọ́ọ̀lù gbígbá ṣáláàlì ní bọ́ọ̀lù gbígbá ṣùgbọ́n àwọn èèyàn ti kọjá àlà nípa ẹ̀ lọ́nà wo ọ̀nà alákọ̀ọ́kọ́ ni wípé kọ́ ìdà tẹ́yìn ó ti ẹ̀mú ni pé kúlù mùbáà yóò lè hì alifadọ̀ ìlì haram gbogbo tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ pé a lè ṣe táwọn bá mọ́ sọ wípé ṣẹ̀rí àdákẹ́kọ̀ọ́ sọ bó yẹ́tọ̀ ni àbí gbé àrámù ni àbí halali ni gbogbo èyí tó bá ti lè sọ ìtọ́lọ̀wọ̀ bá ṣe ní mandub yẹ pé ta bá ṣe àgbà lára bí èsì ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ ẹ̀yàn tó bá ti lè dí wa lọ́wọ́ tí ń gbẹ̀mí wa kú òmẹ́ nǹkan yẹ kìí haram ìmọ̀wé agbọ́kìlì yìí gbogbo nǹkan tó jẹ́ pé ẹ̀tọ́ nínú ẹ̀dù a lè ṣe ṣùgbọ́n kèé jẹ́ kára lè kí àwọn nǹkan tọ́lọ̀ wò ṣe lọ́rọ̀ èèyàn ṣùgbọ́n tó jẹ́ ta bá jẹ́ àgbàládá òun gangan fún ara rẹ̀ ti àrọ̀ bọ́ọ̀lù jẹ́ kan lú ẹ̀ bọ́ọ̀lù jẹ́ kan lú ẹ̀ tí ó bá ń dáwọ́ kọ̀ àgbọ́ta African Nation Cup àbọ̀jẹ̀ ń gbá bọ́ọ̀lù ọ̀pọ̀lọpọ̀ ọdún èèyàn ń gbá bọ́ọ̀lù ìlú dúró gbà kọ́ọ̀kù tó bá tó bá ti kí ṣàìsàn wọn lọ lè wò ní pátá náà tó fẹ́ lọ wò àbáwọn tó fẹ́ ta tó ní pátá tó bá fẹ́ wò bọ́ọ̀lù tọwọ́ bàbá wọn ti kí wọn ọ̀rọ̀ ẹ̀yàn eléte ìṣọ̀ rẹ̀ kí ní ìyẹ̀ ló gbé wọn fún òkèjì tó gbé rẹ̀ ápèlè tàbí tàbí ápèlè tí kó wá mú yàn tàbí ká tó wá sọ wípé kò wá jẹ́ pé ìrá àdìsí yìí you are a player ó gbá bọ́ọ̀lù or a spectator ó gbó bọ́ọ̀lù wọ́n bẹ̀rẹ̀ máàkì ní 4:30 45 minutes méjì jẹ́ 90 minutes 15 minutes kọ́ ní extra time náà ó jẹ́ 105 minutes láti 4:30 sí 5 láti 30 minutes 5:30 ó dí kí ni 60 minutes six ó di how many minutes ninety minutes six thirty ó di how many minutes one twenty wọ extra time bàtí match wọ extra time ó tún wọ penalty yẹ́ yóò rí wọ́n bí rí both the player àti referee àti linesman àtàwọn spectator mi wà lè sọ àyàmọ́ ó yá tí wọ́n ní ẹ̀sọ́pù march wọ́n ṣe ikọ̀ ẹ̀ wọ́n pè rúnú stadium aláwọ̀ gbogbo ẹ̀ wọ́n tó ní stadium wọ́n kọjú sí kíblà ní spectator stand ah! àwọn akírun fẹ́ ọwọ́n tọ̀ fẹ́ ẹ̀ka ìgbó lọ kírun but after that time you not do that so lásìkò yẹn bọ́ọ̀lù yẹn nígbà yẹn yóò jẹ́ kéde

wọ́n ò lè dáhùn ẹkí ìrùn ló bà ń jẹ́ kí ní bàyí ló jẹ́ Nàìjíríà lose ṣùgbọ́n ẹgbọ́n kírùn yẹn nígbàtà àti kíjà mọ́ ọ̀sán kò bàyí nínú jẹ́ ṣùgbọ́n torí pé Nàìjíríà lose máàjì yẹn òun ló bàyí nínú jẹ́ Nàìjíríà lose àti Nàìjíríà win èwo lọ́lọ́ fẹ́ bèèrè inú yìí lọ́wọ́ rẹ̀ inú yìí ṣẹ́ ìrún bẹ́ẹ̀ kí lásìkò lọ́lọ́run ó bèèrè ni àbí Nàìjíríà lose wọ́n wá ń wò ẹ̀rì wípé wọ́n banújẹ́ nígbàtí wọ́n banújẹ́ láti kò tí wọ́n kí ìrùn àti kí ló bà wọ́n nínú jẹ́ Nàìjíríà lù ìrùn tó ń kí yẹn ṣe jẹ̀mọ́ wọ́n ti lù jẹ̀mọ́ ó dàbí kó mọ́ bírí ìtù fẹ́ lọ àwọn bí ìjìlẹ̀ ìtumọ̀ bírí lọ wọ́n wá banújẹ́ tó mọ́ bírí lọ káwọn tó kí ṣùgbọ́n banújẹ́ pé Nàìjíríà lù lórí ìrùn náà káwọn ṣe ṣe torí bá ti ta lùsì ní irun táàkì kọ́ pásìkò ẹ̀ kí ni ó sọ so àwọn ádàmù ti yẹ sàpẹrẹ pé àwọn kankan jẹ́ àṣà tó jẹ́ ẹ̀tọ́ ṣùgbọ́n ṣegere àkọjá lábẹ́ ibẹ̀ àṣà ìgbéyàwó káṣeré níbi ìgbéyàwó tí wọ́n yóò kẹ́kẹ́ kọrin wẹ́ kékeré àwọn ọmọ kéékèèké tí wọ́n jẹun wọ́n yóò àwọn èèyàn kọjá lábẹ́ olópa ọdí tó máa jó bí àṣírò wàhálà ní ọlọ́run ṣàdọ́wà níparí abẹ́ ọlọ́run ọba lékẹ́ ọlá kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ al-adat wa taqalid láti tukhalifu ash-shar' mukhalafa dha'ira aw tukhalifu maqasid ash-shar'iyya العامة أو تؤدي إلى مخالفة وتقصير يجب نبذها wàsáyì látàgírì ha wà yà àtàjù àbúrò ìlàṣẹ́ ìmìnà lẹ́hìkmẹ̀tì wà rífkì gbogbo àṣà àti ìṣe tó bá ti yapa ṣẹ̀ríà lè tó fojú hàn tàbó yapa nǹkan tí ṣẹ̀ríà gbà lérò tàbí tí ṣẹ̀ríà gbé kalẹ̀ tàbí yóò jẹ́ kí ẹ̀sìn dínkù tàbí yóò pa ẹ̀sìn rẹ́ ó di ọ̀ranyàn ká sọrú àṣà bẹ́ẹ̀ yẹn dànù tàbí ká yí padà sí èyí tí ò ní dí ẹ̀sìn kù tàbí kó mú ẹ̀sìn lọ lódìdí gbòrògbòdíé àfáàwà sheik sàádì kọlọ̀bá ni yọ́nú sí wọn wọ́n ní aláàsìlù fílẹ̀ àdá àlèbáhà ìlà mẹ́wàrọ̀ da a ní ṣàrì tàhàrí ìpìlẹ̀ gbogbo tí ó pè ní àṣà àti ṣe ni pé ẹ̀tọ́ ni ṣùgbọ́n tá bá ti rí ètí òfin tí ṣẹ̀rí àsọ pé kò bá mu agbèjúlẹ̀ ẹlẹ́ẹ̀kejì òbí ìbẹ́ tí ṣẹ̀rí àsọ pé kò bá mu ṣùgbọ́n tó bá tún ti kọjá àlà tí ṣẹ̀rí àsọ kalẹ̀ torí pé Ọlọ́run bá sọ pé kadhalika ja'alnakum ummatan wasatan ìjọ wọn tí wọ́n sì níwá àìṣàṣe ètò àìsí ìṣàṣe jù irú àwọn àṣà bẹ́ẹ̀ náà àtúnṣe gíní agbèjúlẹ̀ irú ẹ̀ làṣẹ aṣọ wíwọ̀ tí ọkùnrin bá ti lè wọṣọ tó di pé aṣọ yẹn gbálẹ̀ ó ti dàṣe ṣùgbọ́n tẹ́ pé ó bo ìhòhò ṣùgbọ́n ó ṣe gíní ó gbálẹ̀ ó ti di àṣejù yóò gé ibi tó gbálẹ̀ yẹn kúrò bẹ́ẹ̀ lóbìnrin tó ń wọṣọ sàgbé àtòníjẹ́ lọ́rọ̀ aṣọ wíwọ̀ ọkùnrin lọ́lọ́ ní ká ṣòkòtò ẹ̀ olè òkè àtẹ̀wù tó wọ̀ kí tóbìnrin ó gbálẹ̀ bọ́ta wọ́bìnrin ló máa ń lò kéèsè àwọn ọkùnrin ló gbálẹ̀ kódà ìsẹ́sọ táwọn ọkùnrin lo aṣọ tí ò kọlẹ̀ ń sì táwọn obìnrin sì lo òkè jù bẹ́ẹ̀ lọ so irú yẹn à nílò irú ètí ọ́n fi rúgbúrú ṣe pé nínú àṣà tó wọlé ní kẹ́ ṣe káàkiri tàbí kákó irun ṣùgbọ́n àṣejù rẹ̀ ní káfí irun kún irun tàbí ká so nǹkan mọ́rún àṣejù rẹ̀ ní Islam council ọlọ́ọ̀bù alágbọ̀rí ọ̀rọ̀ rẹ̀ so eléyìí ti jẹ́ tí àwọn àfá tí wọ́n ṣàlàyé fún wa wallahu ta'ala a'lam níparí àwọn mùsùlùmí kó wá di ojúṣe wa láti kọ́kọ́ máa lo àṣà ẹ̀sìn torí ẹ̀sìn fún ẹ̀ ní àṣà kí wá láwọn àṣà ẹ̀sìn ohun tá a rí tánà bí wá ń ṣe torí bọ́lọ̀ ní lákọ̀ọ́dí káàdà lákùnfin rasulillahi uswatun hasana ìkọ́ṣe tó dájú ara ànábì láti rí ká bá fẹ́ lu àṣà kan ká kọ́kọ́ wò pé irú bóò lànábì ṣe ṣe ìyẹn ló dájú ìdíyẹ tó yẹ pé bàbá kọ́ pàdé ara wa àmọ́ kọ́kọ́ sálámù ni bólẹ̀ pé kèé sọ̀rọ̀ èèyàn ní kéèyàn kọ́ sálámù ká dáhùn lójọ́ èèyàn ṣùgbọ́n torí pé àṣà yẹn yóò jẹ́ ká gbalága àwàsàn àṣàlámù tó bá ti wádá àwọn àgbàkẹ́ ẹkú báwo ní ẹkújọ mẹ́ta kìí ṣe ẹlẹ́run láti bẹ̀rẹ̀ ìmọ̀bẹ́ akọ́bìnrin ẹ̀rí mo fi ẹ́ ṣe àpẹẹrẹ ni so gbogbo àwọn ọ̀nà gbogbo ta bá ti fẹ́ ṣe ta tó bá jẹ́ àṣà kákọ̀wò pé ṣe ṣẹ̀rí ìsìláàmù ní

látòjú èsùn náà tà hmm. táa gbọ́lọ́dà bàbá wa ni pé láyé ọjọ́ nígbàtí Islam kọ́kọ́ bẹ̀rẹ̀ wọ́n lè sọ pé ní tí àwọn mùsùlùmí bá lọ sí ìdí àwọn kìtẹ́ǹdì náà tẹ̀lé wọn lọ àjọ̀sọ̀dún jọ tí àwọn kìtẹ́ǹdì náà bá fẹ́ sí tí wọ́n kìníyàn ó ń mígù papọ̀ ó ń mígù papọ̀ àbí ẹmẹ̀mú díẹ̀ ẹkìrún díẹ̀ ṣé àwọn àtàyẹn tó ní tó burú bẹ̀ ni àdúgbò sí tó burú bẹ̀ ah. alhamdulillah rabbil alamin èyí tí ọkọ̀ sọ ní pé láyéjọ́ àgbọ́ fáwọn bàbá wa pé tí wọ́n bá ti ṣù lókò sínú kòkò wọ́n kò fẹ́ tí ọ̀nà gbogbo ẹni máa ń kọjá lọ tó bá ní jẹ yóò mú ìyẹn ni àṣà ọrẹ títa tí ẹ̀ máa tọrẹ ṣẹ̀ríà ìsìláàmù fara mẹ́yìn ká tọrẹ kùránì sọ ọ̀rẹ́ jíta tí ẹ̀ lágbára sírọ́tù mùnàfikún ọlọ́ni wà á ń fi kú ní mẹ́rọ̀zàkọ̀nẹ́kún ní kọ́bíl ayíyá tí ya àdákù mọ̀lẹ̀mọ̀ fayakún rọ́bì láwùlá àkọ́rta ní ilà ajalin kọ̀ríbi fa àsọ́dàkọ̀ wà á kún àwọn àbá ní táyà ìfi pàtàkì jù láti ṣàlàyé fún wa kí ọ̀rẹ́ títà ẹ ṣe nǹkan òkú bẹ́ẹ̀ ó wá ń sọ pé ọlọ́run ti ẹ̀fún mi lásìkò kékeré ájà lè ń kọ̀ yí dé kò béèrè àsìkò tó pọ̀ just small time fa àsọdàkọ̀ tí tó bá ti lè fún mi màá wá lọ tọrẹ wàá kó mi náà tó ní pé mo tọrẹ màá dọ̀kan náà àwọn ẹni so aṣáyẹn àta Islam Islam faramọ́ náà ti gbá yẹn ní tó bí àṣà pé tó bá di kérésì gbogbo mùsùlùmí ó dà lọ ṣọ́ọ̀ṣì tó bá dilé àwọn kírísẹ̀nì ó dà wá sí ìdí irọ́ wọn èyí dà wá sí ìdí èmi bá kìí ṣàṣà tó pẹ́ nígbà tí mo wà ń kékeré dáadáa gbogbo Christmas báyìí èmi ò bá wọn lọ rí o ṣùgbọ́n àwọn mùsùlùmí àwọn ọmọdé gbogbo wọn ó lọ ní